أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين أدعوك فولوم الحمد لله أدعوك فولوم الحمد لله الحمد لله رب العالمين أترى إكاتي كفاء النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أتفهم وراء لي أتوان صحابة أتفهم بما تريد dáadáa bákan náà ọpẹ́ tàpapọ̀ adu kọlọmbanigba àmín àti àwọn ọpẹ́ àdáyanrí ọpẹ́ àdáyanrí fẹ́nìkọ̀ọ̀kan wa tó yẹ pé eh, lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn hmm. wọ́n ń pè kíní kan ní al-umum wal-khusus àwọn àfáà wa onímọ̀ òṣùlù fíkè wà ní òmùmù wà kòsóòsù wà yẹn gbà mí bẹ bóyá nasu Quran àbí nasu hadith yóò kó gbogbo ọ̀rọ̀ sínú àti gbogbo mùsùlùmí gbàmí dẹ̀ ń bẹ tọ́ ẹ pé àyà àbí hadisi ìtumọ̀ tí ó sẹ́kù fún gbogbo èèyàn pàápàá tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ànábì sọ́sọ́lá. sallallahu alayhi wa bẹ́ẹ̀ náà ni máa wá ń wà náà níbi àwọn ọ̀rọ̀ míì náà lábàlọ́ pẹ́tà ń dùn yìí umumu wà khususu wà ntọ́ ntọ́ wà khas ọpẹ́ gbogbo wa pọ̀ kan nìyẹn gbogbo àwọn mùsùlùmí abárawa ní islam ọpẹ́ yẹn àrèdútán rọmọdánà wọlé ọba wa láyọ̀ àtúnbá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjẹ́ ó sì bá lọ ọpẹ́ ilé ìpawápọ̀ ẹ̀rí bí èèyàn sì ń lura nù rọmọdánà bẹ́ẹ̀ bá lọ́ra bẹ́ẹ̀ lásìkò tí ìṣe Ramadan yọ̀fẹ̀ yíwọ́ àmọ́ kò jẹ́ àmà. alhamdulillah. bílẹ̀ bá sú lónìí ìdá kejì ó ti pẹ́ o. àtòkò yà á kọ ẹ ọ̀dà kan péré. ọ̀dà kan péré ló kù bá wọn. njọ́ dẹ̀ ti dá sí méjì ló ti bọ́ fúrì. Hmm. njọ́ rọ̀mùdàbàjì di mẹ́ẹ̀ẹ́dógún hamsata ashara ló ti bọ́ sí fèrè yóò máa tàṣà fàlà lọ ní gẹ̀rẹ́ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ ìyẹn máa fẹ́ sí ká pé ìjọba di méjìlélógún yẹn máa fẹ́ pé 19 ni mm-hmm. àwọn èèyàn kan tí rọmọdánù ọba sọ̀rẹ́ wọ́n á pariwo pé aaa bí wàá pé ọwọ́ pẹ́ ṣe sí káwọn ẹ ti fi lé rọmọdánù so kọ́lọ́hún sí àwa náà ní ẹni ọlọ́hun tí ò fẹ́ kí rọ̀mùdánà ó tán àwọn ẹni ọlọ́hun ìfẹ́ kó tán mm. eh, torí àǹfààní ńláńlá ni fún wa ẹyọ oṣù kan nínú oṣù méjìlá ọlọ́hun sì ṣe ní tá a fi fọ oṣù mọ́kànlá yòókù àti gbogbo ayé wa ó da yanrí ó da sàlẹ́sà fún wa. alhamdulillah àdúgbò fọlọ́hún o. bákan náà làwa tún dúpẹ́ fọlọ́run ní àwọn àdáyanrí àdáyanrí àdáyanrí àdáyanrí orí kàrìnkàrìn àdáyanrí àkóyọ àkóyọ àkóyọ ẹ tó kó wayọ tó kó wayọ ọlọ́run fún ọ o. èyí tó hàn sí wa inú wa tá a fi ń dúpẹ́ fún ọ bá nígbà. tó yẹ kó tó wá hàn sí wa àbábẹ́ kórí ọpẹ́ ṣùgbọ́n ti sèyàn náà fún wa àdúgbò èèyàn náà. gbanigba ọpẹ́ wa sáyẹ ọpẹ́. àmín wọlé àná Ọlọ́run àmín wọlé àtúbí rẹ. akíwò jama látòkè délẹ̀ àwọn tá a ti wà ń kalẹ̀ àtàwọn ti tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run tó náà mi létí ńgbà tí àwọn yẹn tún dé màá tún ṣàlàyé kíkí dáadáa tó gbé ọ̀rọ̀ yín jẹ mọ́ kíkí ó sì jẹ mọ́ àdúà mo sọ láàárọ̀ yìí ní lèkéwú ládàbí pé ẹsẹ̀ tí èèyàn ó máa fi dásà àdúà fún yín láìsí ẹ̀yin jàmọ́ ń bẹ̀ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ mo ti ń bẹ ọlọ́run fún gbogbo jàmọ́ yìí pé kọba àlekẹ ọlá kọba ní ṣàánú gbogbo wa àtàgbà wa àtọmọdé wa àtobìn àtọkùnrin Mm-hmm. kọ́lọ̀ ń jẹ́ àjọ pàdé lálẹ́ jẹ́nà àmín bá a ṣe ń pàdé bí a ti wá ń gbọ́rọ̀ ọlọ́run yìí ọlọ́run jẹ́ àpàdé bẹ́ẹ̀ lálẹ́ jẹ́nà àmín gbogbo tí ó fi jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run ṣe rọrùn fún wa àmín ọlọ́run wa dá wa lọ́lá àmín jàmá yìí ẹ béèrè ọlá lọ́dọ̀ ọlọ́run ẹ ń béèrè ọlá ẹ ń béèrè ọlá mo sì ti ń tọrọ ẹ̀ kọlọ́n bá ní dáyín lọ́lá àmín wọ́lá nù ọlọ́run àmín a àwọn ètò tá a máa ń ṣe afáfẹ́ gbàgbé díẹ̀ lọ́dún yìí àwa ń sọ ń sọ pé kájí ó dò ní lánàá pé ń pa pé ó wọnú ọgbọ́jọ́ sójijì ẹni rárá àná náà ní kọ́ jẹ́ àtúnfún yín ní àròyé tó yẹ kẹ́ ẹ fi gbá wọlé pé ẹni tí ọba wa múra lọ ń kọ́ ẹtún gba bẹ̀mí yọ ẹni bí ọba múra lọ́wọ́ kákú ṣe lánàá káwa ṣe lónìí Allahu ọlọ́run níjọ́ wọ́n tán lọ yín. amina wọ́n lànà ọlọ́run. àmín. àwọn ajẹ́nà siwa náà tẹ dùnnú ọlọ́run sọmọ tí náà láàfà. àmín. ọlọ́run wa sọ di pé à ń sàmì ni ọlọ́run bá ní gbé wá gangan bá a ṣe fẹ́ ni pé a fẹ́ bẹ̀rẹ̀ tafsiri lọ́dún gbogbo ajẹ́nà siwa tí wọ́n bá jẹ́ ogún tí wọ́n bá jẹ́ ọgbọ̀n kọjá pé mọ́tò kọ̀ọ̀kan ló bẹ̀rẹ̀ ní ọmọ gbé wá tafsiri ọlọ́run bá ní sọ́dà bẹ́ẹ̀ wọ́n lágbára ọlọ́run kó amina ṣe mi àtẹ̀yìn ní sábàbí ẹ̀ amina wọ́n lágbára ọlọ́run wọ́n látóbi rẹ̀ láhàwẹ̀ wọ́n lákwàtà illa billah ní àná àyà tí a kà ó ní ibi tọ́rọ̀ tí ń kíkọ̀ rí àwọn ọmọ nàbí ádámà fún wa hmm. ó sì ń gé ká gbọ́ oyé ń baba ńlá wa kalimẹni amúlọ́rẹ̀ kalidá ọ̀tá wa mọ̀ ìgbénifẹ́ni tí mú ọ̀tá bàbá rẹ̀ lọ́rẹ̀ ìgbéni fún ọmọ bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n ní ọ̀rẹ́ ni ọ̀rẹ́ tí yàn máa ń níláyé mẹ́ta ni ọ̀tẹ́yàn náà mẹ́ta náà ni gbogbo wọn lọ̀tá gbogbo wọn lọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rẹ́ ni wọ́n ọ̀tá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tá ni wọ́n ọ̀rẹ́ ẹni gangan ọ̀rẹ́ ẹni ni ọ̀dàrú ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ ẹni ló yẹ kó jẹ́ ẹ máa ń bá ọ̀rẹ́ rẹ sọ̀rẹ́ kò bá wọ sọ̀rẹ́ mo bá ṣára ọ̀rẹ́ rẹ ló tó bá bó bá lárò jinlẹ̀ hmm. ẹlẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ òun náà ni ẹni tí bá ọ̀tá ọ̀tá ọ̀tá wa àwa lọ́ta kan ẹnìkan náà tó wá ń bá a ṣọ̀tá ọ̀rẹ́ rẹ nìyẹn. ọ̀rẹ́ ẹni gangan ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ àti ọ̀tá ọ̀tá rẹ. ọta rẹ. ó yẹ kó jẹ́ ọ̀rẹ́ ẹni báwọn. ọ̀tá ẹni náà mẹ́ta ni ọta ń sọta directly rẹ ni. ọ̀tá ọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ ni ọ̀rẹ́ ọ̀tá rẹ náà ọ̀tá rẹ ló jẹ́ ọ̀rẹ́ ọ̀tá rẹ ó yẹ kó pé àdúwúkà pin nìyẹn hmm. lóní kí ó fi máa ń gbọ́ kí ó ní máa jẹ́ èèyàn kan téèyàn máa fi owó tó bá ní gbogbo ṣe ayé yòókù ni a máa fi ń wá owó àmọ́ kéwù ni a máa tún fowó wá pé èèyàn lówó ọ wá ní ìmọ̀ kó wá ná yóò ṣe ní kéwù ni abilọ̀wà àlejòọ́lá èyí tó jẹ́lẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ọlọ́run jẹ́ máa dàgbà. amina. gbogbo àwa tọ́lọ́run ti ń dùnnú lábala àmà ọlọ́run má padà bọ̀ wá nújẹ́ mọ́. àmín. ọ̀gá àdùnnú ni kéèyàn máa rí ọmọ rẹ̀ bó ti ń jù ń lọ lójú ọ̀nà mímọ́ ọ̀gá àdùnnú ni. èèyàn já àfa ní bá wá ń rí ọmọ tó bínú pé àà èmi ọmọ tó báyìí lábẹ́ ìjẹ́wọ́ fọlọ́hún ìdúpẹ́ fọlọ́hún ọ̀yẹ̀kẹ́ náà ọmọ ìdúpẹ́ fọlọ́hún. gbogbo àtọ́run ti bẹ́ẹ̀ fún mọ́jọ́ bàjẹ́ o àmín tí o ti wà rí bẹ́ẹ̀ fún bá ní ṣe dáadáa fẹ́yìn náà àmín sọ láàárọ̀ ìdímọ́lá sí ní àdàbígbà tí wọ́n ṣe tààlímù bá tán ṣe tààlímù fún wa tán láàárọ̀ ìmú ní wẹ́yìn bàbá nímọ́lá sí bí mo ṣe ń ṣàdúrà fáwọn jàmọ́ ti gbogbo ayé tó jẹ́ ti gbòòrò náà ni mo ń ṣe fẹ́yìn náà yìí pé ọ̀gá oore tí mò ń tọrọ fún yín ni kí ọmọ yín náà jáfa mo ní bẹnu yín nìsín tí ò ti gbọ́ yé njẹ́ ọmọ yín bá dà fáà tẹ bá rí èrè tí ń bẹ́ńbẹ́ ọlá tí ń bẹ́ńbẹ́ Efe fẹ́ ṣàdúrà fún wa ẹ ní ẹ máa na sùúrù sí ni pé ah ṣé n tí wọ́n ń tọrọ fún wa rèé mo wá là ó pé kìí sàwọn àfáà tí ń jòkú kí o kìí sàwọn àfáà tí ń ṣe súná kí o àfáà tí ń wọ́de kí kọ́ o àfáà ń lè látùkówó mi kọ́ o à ń bọ̀ mẹ́ta si sí díẹ̀ tẹ́sí díẹ̀ nísìn ayà sórí ilẹ̀ látòlè kọ́ dìrì tóró ni yóò bẹ̀rẹ̀ alẹ́ òní ni yóò bẹ̀rẹ̀ àbúrò sì ti sọ fún wa bí a ṣe ṣe torí pé àwọn àfáà tí ń bẹ́ ń ta ní ìsìn ah. ìbá dá kánmọ́kèwú hmm. fún àdánwò tí wọ́n ń dá sẹ́sìn ẹ̀ẹ́ ọlọ́run tó ní nǹkan rẹ̀ pè ní òru lè látòlè kọ́dìrì òru abiyì ọ̀sán làwọn máa ṣe káàkiri ń sìn hmm. wọn ò sì ní ìpele ọkọ méjì lè látòlè kọ́dìrì lọ. Hmm. Ah, báwọn tẹ bá tiẹ̀ ń dà kí ọba mọ kéwú. bá tiẹ̀ jẹ́ gàyìn. jẹ́ gàyìn kò sí ẹkẹ́yìn wá jẹ́ aládàáwò wọn pè nǹkan lè látòlè kọ́dìrì ọ̀sán lẹ́ ń kó wọn jọ lẹ́lẹ́ fún wọn. tó owó yìí náà sí owó yìí náà sí jówó orí báwọn ah, ah. fún délé yìí gbogbo ẹ̀yin jama àáfàá gidi lèmi ń tọrọ fún yín o ah, ọmọ yín tí mo ní kọ́ da àáfàá àáfàá gidi tí ò ní ráyè òde ní o tí ó jàjà lóde ẹnìkan bó ń ti wuli ò tó nù pò tó ń ti ọmọ tó dúpẹ́ dúpẹ́ fọlọ́n pé ha ẹ wá sóde òun ah dókítọ̀ ẹ wá sí ìjókòó òun ah ara yẹ bó ń dúpẹ́ fọlọ́n irú tó bá rí ọjẹ́ láyé ìbàjẹ́ gọ́fúnà àwọn afọ́ ráyè ránù rárá ìláyé irun lónìí àmọ́ ọlọ́sà mọ tí mò ń dà lánìyàn torí irun tó wù mí ní wù mí fẹ̀yìn náà àfa gidi tí ọmọ sì mọ́lẹ̀ sáyé táàmà tara wọn gbẹ̀sán kọbítí kọbítí kọbítí. Allahumma amin. mo sọ fún àwọn ọmọ láàárọ̀ ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ mu ní nófin tí mo fún wọn pé ẹ gbọ́dọ̀ mọ́ máa kọ́ọ̀yàn ní tẹ́ bá mọ̀ torí pé ìwọ̀nba túpẹ́túpẹ́ tí mo ṣe ọba àlekè ọlágbègbà ọ̀nà tó kọjá òye ẹ̀dá túpẹ́túpẹ́ ni ọlọ́run ṣe orí bàǹtàbàǹtà kan fún wa ní àyà àjẹrin mọ́jẹta lọ́nà tòunùtòunù ọ̀nà gbanagbana èmi pé ẹni yẹn pé kó bá mi lọ ṣe nǹkan kankan tí mo bùkátà sí tó jẹ́ pé gbàtọ̀ lágbára. Dr lẹ́ńtà wí ó sì ń lẹ́kítọ̀ ní jamiya kan ní Brunei mo wá pè é mo bẹ̀ níṣẹ́ kan iṣẹ́ ńlá sì ní iṣẹ́ yẹn ó sì bá mi ṣe ó wá ná lówó èmi wá ń béèrè lọ rẹ̀ wípé àkáǹtì wo ni màá sẹ́ndì owó sí ní bá ń bẹ̀ mí pé kí n má tún bínú ah, kí n má bínú bí bó ló bá ní ọ̀kan inú ọmọ yín lòun ìsì rírí ìsì mọ́rí ìgbókò ẹ̀rí a máa bára àbábọ̀ nírọ̀lẹ́ àná mo wá ń gbọ́ wípé ọ̀kan náà ẹni tó kéwú láàyè yìí lọ́kọ̀ òní kéwú. Allahu Akbar. lọ́kọ́ dókítà wí ń kéwú. ìrọ̀lẹ́ na mo tún ń gbọ́ musa ń ta musa yìí má ti á pè é nítorí pé kò ní gbé pa pé padà ah, ah, ẹni mo fẹ́ tí ó sì tí ọ̀nà ń wàhálà tí mo tó wá ń pè tí ò tí tún pè mí padà máa ń sọ fún ọmọ láàárọ̀ yìí mo ṣe wọn tí mo lè ṣe mo ń jèrè ẹ o náà ẹ mọ̀ níṣẹ́ o bá rí ẹ jẹ́ dókítà alábẹ́lẹ́ jẹ́ ni o ẹnjìníà lẹ jẹ́ ni o ẹ kìnnìkan lẹ jẹ́ ni o ẹ gbọ́dọ̀ máa ṣe ẹ mọ̀ yàn kí o kọ́ lẹ̀ ọ̀bàdìjọ́lá kò sì gbogbo wọn láàfà wọ́n láàánú ọlọ́run wọ́n láṣọ́bì rẹ̀ tọ́sírì àyà àwọn àyà tànà látọ̀rí mọ̀nà sábà láti gbé sí. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim al-munasaba رغب الله تعالى في الآيات السابقة بقبول دعوة الأنبياء عليهم السلام بالتخويف أولا ثم بالترغيب ثانيا بالتنبيه على كثرة نعم الله تعالى على خلقه ثم أتباعه ببيان أنه خلق أبانا آدم وكرم وكرمه بأمر الملائكة بسجود له والإنعام على الأب إنعام على الابن لكن قد يتعرض الناس لوسوسة الشيطان وإغوائه ولا يليق بهن مع هذه النعم العظيمة التمرد والجهود tó wọ́n ní àyà tá a kà yẹn pẹ̀lú àyà tá a kà ká tó kan òun bẹ wọn wọn lọ ẹni bá ń ka kùránì pẹ̀lú ìtumọ̀ tó yọ mọ̀ ah, kò sẹ́ni tó yẹ ọ̀rọ̀ ẹnì kankan ò sì lágbára ti sọ̀rọ̀ ẹ̀ kọ́rọ̀ síjọba yìí ọlọ́run ló lè sọ̀rọ̀ ẹ̀ pé ọlọ́run ọba àlékè ọlá ó ṣe wá lójú kòkòrò nínú àyà tó lọ pẹ̀lú pé òun gba dáwà àwọn ànábì ọlọ́run kọ́lọ́mà ní kẹwọn. àmín. pẹ̀lú kíni bitakawifi awalan ọlọ́run sọ. So, nípa àwọn ànábì ọlọ́run pé òun fi sí wọn lára ìtí máa ba ọ̀tá lẹ́rù òun fi sí wọn lára òun náà sì <clears throat> kìlọ̀ fáwọn ànábì òun pẹ̀lú iṣẹ́ tí wọ́n jẹ́ pé báyìí ni ẹ ṣe jẹ́ o lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó ń lo tẹ̀rígíìb ọlọ́run tó ń lo tẹ̀rígíìb ó tún fún wa ní ìwúrí lẹ́ẹ̀kejì pé kátají lórí ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ ọlọ́run tó ṣe fún wa pé ọlọ́run ṣe ìkẹ́ fún àwọn ọmọ nàbí adama lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn náà ó wá fi àlàyé bó ṣe dábàá bá wa nàbí adama ó sọ fún wa ó wá tún fi tẹ̀lé wípé òun tún pàn bàbá wa nàbí adama lé pẹ̀lú pé ó pa fún àwọn màlẹ́kà kan tẹ̀yìnbá fún un ní tẹríba àti kíkí ṣe ìdẹ̀kùn lórí bàbá wa yìí ìdẹ̀kùn tó ń ṣe fún yìí ló gbogbo àwọn ọmọ ẹ̀ ǹjẹ́ ọlọ́run dá nàbí ádámù aleyhisalaam àwọn àfáà ní bó ṣe dá bàbá wa ńlá ádámù yẹn tó jẹ́ tiwa yẹn ẹ̀yọ̀kan nínú ẹgbẹ̀rún ìpìlẹ̀ tó bàbá àti kan bẹ̀ pé wọlọ́sẹ̀ gbogbo ọmọ ànábì o èyí tó ga nù wa èyí tó kúrú nù wa èyí tó tóbi nù wa èyí tó nù wa pupa nù wa nù wa náà gbogbo wa sílẹ̀. Allahu akbar. ọmọ rẹ̀ pé a wà eku. sí àwa ẹ̀dẹ́ yàn ń sìn bọ́mọ eku ṣe rí fún wa ń tabamu lọ́wọ́ ń ni àwa jẹ́ fún àwọn kan inú mọ̀lẹ́bí adama náà àwọn yẹn náà ń pè ní òmìrán ìkànnù wọn wọn lọ lọ sí oko ogi tíyàwó yóò fi dáná ló wá ọlọ́run wá jẹ́ kíru àbùdá wa yìí ọlọ́run ṣẹ́yọ fún ọlọ́run fi hàn án ló wá sàá ló wá sa àwọn irúwa yìí ó wá sa sínú àpò tọ ó wá fi há igi nígbà tí ń bọ̀ bí gbàtí yẹn bá sa ọmọ eku. bí nǹkan ṣeré. ẹẹ ńgbọ̀n tó wá délé ó wá dà á lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ máa fi ṣeré pé wọ́n lójú bí àwọn wọ́n létí bí àwọn wọ́n lọ́wọ́ bí wa wọ́n láhán ẹ̀sìn òbí náà ṣe mọ́ ẹ̀ ẹ̀ òbí náà ṣe mọ́ baálé ń baálé inú ọmọ anábì adamu náà ni àwọn tá a so wọ́n ní tí kan nù wọn tó bá fẹ́ bá ìlú kan jà àwọn ò ní di kọ́lọ́ gbébọn kò ní di kọ́lọ́ gbé pọ́ǹbù yóò kàn lọ síbi òkun kan ni yáà tẹnubọ òkun yẹ yáà múyó yáà lọ fìdí tì ìlú yóò máa tọ̀ síbẹ̀ àgbàrá àtọ̀ rẹ̀ ní gbogbo ilé wọn dànù bí wọ́n bá ń sin ìyàwó bọ̀ wá fáwọn ìdára máa fi kọ́lé táwọn tó yàrá ṣe yẹ tí ẹ bá ti pẹ́ ń sin ìyàwó bọ̀ yíyà sí jagila jagila jagila lọ fa àpáta ya gbé kankalẹ̀ ọ fàmí ìyá gbé mi kalẹ̀ yọ fàmí ìyá agbèrè lórí inú ibi tí wọ́n sin ìyàwó sí nìyẹn. ó tó lẹ́nu. ilé wo ni wọ́n akọ́ tí ó gbà wọ́n lẹ́yìn kan dúró kan gọ sábẹ́ àpáta báwọn bọ́lá ń ṣe ṣe nìyẹn bàbá àdàmọ̀ náà lóò ló sẹ̀ wọ́n sílẹ̀. ọlọ́run wa ní nínú àpọ́nlé tó ṣe fún bàbá ádámọ̀ ó ní wípé ó pọ́n bàbá ádámọ̀ lé látara àbí àwa náà rí àpọ́nlé ó sì tún yá gbọ́ yé pé bóun ṣe wá sí àwọn ọmọ ènìyàn yẹn ó ní pé wíṣíwíṣà máa ti àṣetánì máa ń sẹ́rí sí wa ròyìnròyìn àṣetánì àti ìgbéni jìnnà síkẹ́ rẹ̀ ìsọ̀yànù ìmúyànkúrò lójú ọ̀nà ìmọ̀ ń ṣẹlẹ̀ wípé kò wá yẹ fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn pẹ̀lú ìdẹ̀kùn bàǹtàbàǹtà tó ṣe fún wa yìí kéèyàn wá sa ìmoore sí àbí kéèyàn jiyàn rẹ̀ kò dáa o àtẹ̀fsir. àtẹ̀fsir wàlbàyàn ذكر الله تعالى قصة آدم عليه السلام مع قصة إبليس في سبعة موادع في القرآن في البقرة والأعراف والحجر وبني إسرائيل والكأف وسورة الطاء وسورة الصاد wọ́n ní ọlọ́run ọba àlejò ọlá sọ ìtàn baba ńlá wa ádámà pẹ̀lú òun ibilis láàyínú lẹ́yàlẹ́ yìí gbogbo ìdáyà ọlọ́run kọ́ máa bá ibilis. nínú Quran ọlọ́run sọ ìtàn anábì ádámà pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìtàn ibilis láàyè méje nínú Quran. àyè àkọ́kọ́ nù Bákọ́rà ni àyè kejì nínú arafu ní ìtàǹtí lọ́wọ́lọ́wọ́ ń sè ọlọ́run sọ tán anábì ádámù àti èso síbẹ̀ àyè kẹta suratul ejiri ni àyè kẹrin suratu bani israhila ní táǹpé ní suratul israel àyè karùn-ún suratu káfì ni àyè kẹfà suratu tọ́ha ni àyè keje suratu sọ́ọ̀dì ọlọ́run sọ ìtàn anábì ádámù àti ìbílísù ń bẹ̀ ومضمون القصة هنا التنبيه على تكريم آدم وبيان عداوة إبليس لذريته وأسده لهم ليأذروه ولا يتبعوا طرائقه وليشكروا الله على نعمه العظيمة tọ́ ntí ìtàn wa kó sínú ìtàn bẹ́ẹ̀ àwọn kankan náà fẹ́ ká kọ́ ń bẹ̀ kò bá ń ṣe kákan sọ̀tàn fèrè àwọn náà kásọ̀tàn gbá kásọ̀tàn ká máa kàṣà lágbàrú wọ́n fẹ́ ká kọ́ gbọ́n bẹ̀ ni ọlọ́run ráàyè ìranù níbi ká máa sọ ọ̀rọ̀ tí ò ní nítumọ̀ fún wa wọ́n fẹ́ ká kọ́ gbọ́n bẹ̀ ni ìtí wọ́n fẹ́ ká kọ́ ń bẹ̀ ni bọ́lọ̀ ń sọ̀rọ̀ ànábì ádámà pẹ̀lú ọ̀rọ̀ èṣù ìtí wọ́n fẹ́ yé ń bẹ̀ ọlọ́run ta wá jí ni ọlọ́run tawájí lórí bó ṣe pánà adama létó ọmọ ìpàlẹ́ pọ̀ o àà ọpàlẹ́ pọ̀ o ọpàlẹ́ pọ̀ o sọ lánàá nípa pé àṣetán iye ọdún tó ti ń bẹ kí wọ́n tó dáná bí ọlọ́run nìkan lọ́mà fún wa yẹ fún ó dá nàbí ádámà nígbẹ̀yìngbẹ̀yìn dídá nàbí ádámà náà sí àsìkò tá a wà yìí ẹnìkan ọmọye táwùsàn ti ṣe àmọ́ kò sí nídìí ká máa wádìí èèyàn kí so ẹ wá wọjọ́ tí ádámà náà tó ti wá lọ ẹ wẹnu déètì tòsí tí í ṣe déètì tànábì wọ̀sà sálàm sallallahu alaihi wasallam tààfi ń ka ìjírá ẹ̀wù tó jẹ́ 1440 ní báyìí sísìn ètí ń bẹ́ntò sí nìyẹn tó ti bẹ́ẹ̀ mo wá gbé ọmọ ọ̀kan mọ́ ọmọ mi dìde lánàá Abdullahi Okese ni mo ní kó dìde kí gbogbo rí bẹ́ẹ̀ ni pé bá àfa ìṣe wá tó lọ́jọ́ orí yìí àṣetáàní títí wá ń bẹ látọ̀dún ọ̀nà mi ná lẹ̀yẹn tí bá ń ka kùrìsí yìí ní ìsìn yóò sì máa ra mú yóò sì máa fi mú ẹ̀ gbolẹ̀ jọmọ ayaso fa fa fa fa dorot <laughs> ọmọ tí a bí lánàá yìí salam ẹ wà pọ́nlẹ́ tó ṣe fún anabi adam alayhi salam àtàwọn ọmọ ẹ̀ náà àdúgbò fọlọ́hún o. alihamdulilayi. bákan náà ó ń ṣàlàyé nù fún wa ọ̀tá ìbílísù àti àwọn ọmọ rẹ̀ ọ̀tá wọn sí wa ṣètánì kò lè sọ̀rọ̀ ẹ wa láéláé gbàgbé ẹ̀ àwọn ọmọ rẹ̀ tí ṣẹ̀ṣẹ̀ yà tí wọn ò lè sọ̀rọ̀ wa kódà àwọn àfáà làámọ́lẹ̀ wàǹdèrè wípé àlùjànnú tó bá gba Islam tóun ìsọmọ torí wípé ìpín méjì ni wọn ọ̀tọ̀ ní sayatin ọ̀tọ̀ ní jinn ọ̀tọ̀ sayatin ọ̀tọ̀ ni jin sayatin ní àwọn ọmọ èṣù gangan sam ṣùgbọ́n jàǹdù tó bá gba Islam àwọn afáà ní kì í sọ ọmọ èṣù ń tiẹ̀ ọlọ́run ṣùgbọ́n wá kéré àwọn kéré gan wọ́n ní ètò àgbà síláàmù náà tó jẹ́ mùsùlùmí nù wọn àníṣe ààrán ọkọ̀ òmu lọ́rẹ̀. Hmm, má mú àjànú lọ́rẹ̀ èyí ó ṣòfò káyìn ni hmm, kò sóńtọ̀ ọ̀hún. àwọn èèyàn gan wọ́n gbọ́n débi pé wọ́n pàkéjì ẹ̀ wọ́n lu àjànú wọ́n fi ṣiṣẹ́ dáadáa wà láì wọn àmújẹ. wọ́n eh, fi wọ́n lu àjànú pé ah àkíní yìí ń gbẹ pé afẹ́fẹ́ làwọn ń wà afẹ́fẹ́ làwọn ń lò káwàbí ṣiṣẹ́ ọlọ́run tàbí ṣe jihad tàbí ṣe jihad ẹ lọ́ọ́ máa gbé àwọn nǹkan tí àwọn ẹlẹ́bọ ń lò ẹ lọ́ọ́ máa kó wá wọ́n sì ọkọ̀ wá ẹnìkan náà tọ́lọ́ ń yọ̀ǹda èèyàn fún lókè pẹ̀ tọ́lá ti fagilé pòun ò yọ̀ǹda ẹ̀fẹ́ nìkan máa anabi suleiman alayhi salam walahi ẹni bá lanjanu lókè pẹ yìí nítorí ó fi ṣe ìbá àmọ́ kọmọ kọmọ gbé lọ mọkà lọ kí wákàtí márùn mọkà kọmọ gbé wálé padà yóò ṣòfò kan yìí ni mi ò ní sọ ọ̀rọ̀ jù bá ń lọ lábala bẹyẹ fún ẹ̀yin àgbàlagbà tẹtí dàgbà ńlẹ mi ní sọ jù bá ń rántí ẹ rántí ẹni tó lu jí nà tó fi ṣe dáwà ẹ rántí kangun ẹ kan Allahu Akbar ẹ̀dẹ̀ ló ó lò ó yóò sọ fún yín ní òní pé àwọn nǹkan bú tí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ń lò tó bá di lọ́la ẹ pàdé òun òun ó kó wá pàdé yín táwọn ti bí báyìí ló ń kó wáyìí táwọn ti bí báyìí tó yẹ pé irọ́ bá ní kí àwọn yẹn jáde kí wọ́n gbé tọ̀dọ̀ wọn wá tó wọ́n ti gbé mọ́ wọn lọ́wọ́ a máa lọ wájú tá lé wọn pé iwájú táwọn lé wọn ló ń wá yìí ẹ bóde kíní tẹ̀ máa lò tẹ̀ fi ń sẹgbẹ́ agbára òkùnkùn tí bá ń bẹ̀ ń bẹ̀ jáde wá pé nǹkó ń gbé yìí òun ti gbé ibi bàbá ìmáàmù alọ sálámọ̀ sí alọ ká mọ́lé alọ kọ́ńtì mọ́lé alọ sálámọ̀ sí ọ̀rọ̀ pọ̀ labalábẹ̀ yẹ a bá sọ̀rọ̀ bá wa sọrọ. àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kò ní nǹkan àjànú ò ní jí ọ láì jẹ́ pé èèyàn lórí ibú ọ̀ọ́sẹ̀ bọ́ fún wọn káyàn wọn á jẹ́ èèyàn kéèyàn pé kíní kan bẹ́ẹ̀ sì mí ni ó mọ̀ bí ráńjànú ń sẹ́ ó wàá fún ọ ní láyéláyé wọn àwọn ilẹ̀ tó yẹ kí má pọ̀ lọ́rọ̀ labalábẹ̀ yẹn ọlọ́run pọ̀ wá lé púpọ̀ púpọ̀ ọlọ́run pọ̀ wá lé ọlọ́run wá ní ìlọ́run àti pé oníkèéta wa ni wọ́n ṣe wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ wa láéláé liyahdaruhu wala yattabi'u tara'iqahu ká lè ṣọ́ra fún wọn ká lè jìnnà sójú ọ̀nà wọn náà ni wàlíyẹ́sùkúrù lọ́ọ̀ àálẹ̀ ní àmì ilẹ̀ àdìmà. káwa lè bá a máa dúpẹ́ dẹ̀kun ọlọ́run bàǹtàbàǹtà tó ṣe fún wa lọ́lọ́run fi sọ̀tàn yín fún wa o. wàlímà àná lẹ́kọ̀ọ́dẹ̀ kọ̀lákìnà ayò ànásù àbákùn ádámù mìnàlímà ìwà tíni lázib súnmọ̀ sọ̀wárìnà bàṣàrọ̀ nsẹ̀wìyàn wọ̀nà fọ́kànà fíìmì róhìnà. ثم أمرنا الملائكة بالسجود له سجود تحية ìtumọ̀ ni pé ẹ̀yin èèyàn ọlọ́run ló ń dá bàbá yín ádámà bàbá wa ádámà òun jẹ́ látara omi omi àti ẹ̀rẹ̀ tó jẹ́ láàsì láàsì tó ní àtè ẹ̀rẹ̀ tó látè ìyẹn ni pé ẹ̀rẹ̀ tó ní gọ́ọ̀mù tẹ́ pé kìí ṣe tí máa túká yáwúyáwú bí yanrìn ẹ̀rẹ̀ tẹ́ pé amọ̀lédè kan àmà àmà àmà ń sìn ó ṣe é mọ nǹkan tẹ́ bá yọ orí lọ́tọ̀ tẹ́ gbé lé yóò dùn ó tẹ́ bá fi rọ apá tẹ́ gbé síbẹ̀ yóò dùn ó ọlọ́run ní ìpìlẹ̀ wánu omi àti ẹ̀rẹ̀ tó ló fi dá bàbá yín ádámà lẹ́yìn náà òun á ya fọ́tò rẹ̀ ní kọ́ máa jẹ́ ẹ̀dá basaran sewiyan ẹ̀dá tó dúró dáadáa tó dúró ẹ wò bá a ṣe rí yàmá wàláì kò sí tó dá nínú ẹ̀dá ọlọ́run tó dá tó mà nábì ádámọ̀ ẹni bá da jẹ̀ nù àwọn kan bẹ nọmọ ẹ̀dẹ́ nìyẹn ní pírọ́blẹ́mù kan máa dákú kékeré ibi wọn máa ń rí jínù tẹ́gbẹ́ wọn daku daku daku daku. dákú dákú àwọn máa ń sì máa ń sábà ibẹ̀ tí wọ́n fẹ́ yẹ̀yàn takuntakun wọn dákú sí ilé ni àjẹnu máa ń yọ sí wọn àbẹ́ni tó bá sick tí sickness yẹn lágbára bóyá ó ní rọwọ́rọwọ́ nú ó náà lè rí jínù kọ́mọ́ ni pé wọ́n yìí dá rárá mi ń bẹ orí rẹ̀ kò ju bí orí asín lọ.

àwọn arinṣẹ́ tí ọlọ́run ṣe sábàbí nìyẹn àtàwọn míì àtàwọn míì náà orí omi ọ̀já sí lọ ara rẹ̀ nílé tó gbogbo léyìí owó sì ní lórí àṣẹ lọ ìmí sì ń bẹ̀tẹ́ pé orí rẹ̀ bí orí màálù ni ọmọ gágá wọ̀ gágá wọ̀ yẹ ara ò ní jù bá lọ orí dẹ̀dẹ̀ bí orí màálù ìmí ilé lórí méje orí ìjọ lórí méje ni wọ́n bẹ́ẹ̀ sì rí dáadáa nìyẹn. wúruwúru àwọn lọ dáadáa ọ̀dàwàdà ẹ máa ń wá ń jànú ń wá gbèrè àdánwò. àwọn adáadáa dùn rí àjẹ náà ṣe rí ẹ máa ń rí àyàn lemọ́lemọ́ pẹ̀lú kọ́ lọ sí nǹkan débẹ̀ ọjọ́ díẹ̀ ló kú tí ìyàwó rè ó yàwó yìí káyìn ni ó pé ní ti rí òda. sílẹ̀ ìfín bẹ́ẹ̀. yọmọ dasọ ní ìsìn yọmọ dako ni ìsìn ó lè wọ bàtà ẹsẹ̀ kan pupa bàtà ẹsẹ̀ kan dúdú ó ti lọ́nu ó ti lọ́nu. ìlọ́yà. so ọlọ́run dá wa dáa ó sì wá bàṣàrà ń sẹ́wí yàn lẹ́yìn náà ọlọ́run wa fẹ̀mí sí ànábì ádámà lára. aleyhi salatu wassalam. ó wá dẹ̀dá tán ó dẹ̀dá tán náà ọlọ́run wa ní èyí mọ̀lẹ́kà ọ̀yẹ̀ bọ́ bí ojú yín la fi dá ọ̀yà ẹ̀fọ́rí balẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ fún ẹ̀tẹ̀ fún ẹ̀tẹ̀ fún wọn tá wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run bóun rò dáadáa bóun rò mọ́ ọyẹ kó bóun rò náà tó ti ń tó tí dáhùn tóun ti ń bẹ tóun ti ń bẹ ó sì dá lójú ẹsẹ̀ à ení nìyẹn ẹ̀kejì ni pé ọ̀dà látara èèpẹ̀ èèpẹ̀ kan A ó sì fi iná dá òun iná lọ́mọ fi dá òun ọlọ́run mọ̀ rò dáadáa ọmọ wo dáadáa ọlọ́run ṣé gbogbo àròyé rẹ nìyẹn àníṣẹ́ sọ̀kalẹ̀ ń bí. Allahu Akbar. tiẹ̀ wọ́n yìí lágídí ń bí. Uh, ó gbà ní ó gbà bí tọ́lọ̀ ń ọ sí ni. kò wá sí ọmọ níbi ádámà ń gbọ́dọ̀ pé àdánwò àmì ìwò lọ́bẹ̀rẹ̀ baba ńlá wa ń ẹni bọ̀dù kọ́ mọ́rí títí ẹ̀ náà. yóò fi ọ́ dá àwọn èèyàn wò yóò fi ìwọ gangan dá àwọn èèyàn wò yóò sì bá àwọn èèyàn dáwọ̀ náà wò. ìyẹn lọ́nà bá ń fi èèyàn dọ́mọ̀ nábì ádámà wò inú yóò máa dùn yà ọyọ kẹ gbà fọlọ́hún à ah, ojú yín náà bí wa àdèmọ kí ojú yín lọ yín bí wa àdègùn ká ẹ kọ́mọdé tiẹ̀ náà o ọlọ́run bá fi ọmọ ànábẹ́dẹ́mẹ́ dìbò náà wò <laughs> ìlọ tí mo kọ́ kì fún bàbá wa ìmáàmù lágbe nígbà tí wọ́n jẹ́ ìmáàmù nìyẹn nígbà wọn lọ kí wọ́n lé pàná màmá bàbá màmá àgbé níbí torí pé àtàwọn alára wọn ò ronú pọ́n lè dépò màmú Ìbàdàn. bẹ́lẹ̀ pé wọ́n rorò wọn wọn ò ronú páwọn ó dé gbákejì hmm. bàbá wa tí wọ́n fẹ́ fi jẹ máàmù ńgbà náà tí gbogbo òlu ti panu pọ̀ pé ẹ fi jẹ́ ńgbà fanfa fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n fi bàbá wa àgbà kan parí ìjà pé ẹ mọ̀ fà mọ́ ẹ mú àgbàlagbà tó ju gbóyin lọ yìí bàbá wa ìmáàmù agbeni yìí àwọn ni wọ́n ní kí wọ́n ṣàdúrà fún màmú tí wọ́n fẹ́ fi jẹ wọ́n sì gba owó àdúrà sápò. samu pé àti yàn máa mú o bí wọn parí ẹ̀ sí nìyẹn àmọ́ àrísẹ́kọ́lá ò sí lé ọlọ́mọbanìkẹ́ ó sì láàárẹ̀ mùsùlùmí oníọ̀fọ̀balẹ̀ ntọ́díjà ní pé ẹni ìmáàmù kan ìbàdàn ti jù bá ń lọ pé ìgbìmọ̀ ah, lọ́gbọ́dọ̀ jẹ́ ẹ̀ ṣùgbọ́n ní títò olọ́kàn bọ̀tí àwọn tí wọ́n jà wọn àfa tọ́lọ̀ ń pọ́nlé tí gbogbo ayé mà bá fa ni wọn oyè ìmáàmù èsè oyè àjẹwọ́ ẹ má fi ìgbàgbọ́ jẹ ipò yìí ẹsẹ̀ wòran lánàá àwọn àfa wà ńlẹ̀. Akbar. lórí fanfa bàbá àgbà ní màdùn àrọ́ bí kọ́lọ́ màdìkẹ́ wọn. àmín. ọlọ́run kọ́ wọn sí lọ́dún náà gbogbo àyàn ti fa ọ sí pé ẹja dìbò ẹja dìbò fún kẹ́nẹ́ yìí ṣùgbọ́n bàbá wa màdùn àrọ́ bí àwọn ni wọ́n fàṣẹ sí pé ẹ dì àbí ẹ má dì ha bàbá ní ẹ fẹ́ sọ́dọ̀sẹ̀lú rẹ̀ o èmi ò lọ́wọ́ ń bẹ̀ ẹ má dìbò yóò dọ̀sẹ̀lú rẹ̀ ìmáàmù sẹ́ni tá à ń dùn tó bá ń ìyẹn bá forí san pọ́n ní wọ́n sọ pé ọ̀dà náà bàbá wa àgbà yìí wọ́n ju kìíní lọ wọ́n ju kejì lọ ẹ bá wọn jẹ́. Allah igun kìíní yọnu ìkejì náà yọnu ta ni ó ṣàdúà bàbá wa lágbé ni wọ́n ní ẹ̀sà àdúrà pé ọlọ́run jẹ́ kí ìmáàmù yìí àṣẹ òun ni ìmáàmù. wọ́n sì gbowó sápò. wọ́n sì gbowó àpò. àríṣe ah. kọ́lá wa dé lálẹ́ ọkọ̀ la tí wọ́n mọ̀ pé jẹ́mọ̀ lọ́ba pé tó gẹ́gẹ́ bí ààrẹ mùsùlùmí bàbá yìí ni ó ní kí ebi gun tọ́kàn lọ́yẹ kọ́ jẹ́ wọ́n ní gun tọ́kàn ọmọ kí ó à ẹ̀ sì wá wòyún kẹ́ tó fi ṣe bẹ̀ ọ̀dà náà igun tọ́kàn yẹn ẹni ọkàn lẹ́yìn rẹ̀ ńkọ́ sọ́nà òtún wọn kéwú wọn ló gbìyànjú tiẹ̀ díẹ̀ o ẹ̀yìn tó gbọ́n lọ́kàn lẹ́yìn ẹ̀ lẹ́mú ta lọ́kàn lẹ́yìn rẹ̀ bàbá wa lágbè ní bí. maṣẹ́ ara ni o. bó ṣe rìn nìyẹn. ẹ ẹ ẹ ẹ kọkọ ẹ lẹ wọn ì kọ tán ní bá kọ lẹ́tà pé kí fún bàbá ńlẹ̀ bàbá aláàjì wa kúnlé sàn ní ló mú lẹ́tà wa

ní a fi ń jẹ lọ́wọ́ fún mi o ike nàìjíríà wọn. wọ́n ní àwọn fi ké jẹ lọ́wọ́ na máa pe àwọn èèyàn pé ẹ̀yà àdúgbò ẹ máa bọ ẹ máa bọ̀ ẹ̀kọ́ àwọn ìka àwọn o àdúgbò tó dé ti ń gbé. mẹ́sì jẹ̀ nìyẹn. mo wá tibí mo lọ dé èmi náà jáde ń lọ bìkan mo a ah, ọmọ tí mo fi nu mọ́tò ní o ń gbọ́n kankan ní ìsìn Ma fi fún lẹ́ẹ̀kejì yà ìwà lọ́mọ́ mọ̀ nsọ lé padà n bá lọ bá wọn bàbá n bá yìí débẹ̀ ẹ̀rú ti di piti mu ẹ bá bá mọ gbọ́ ọ̀nà mọ̀nà sí gbọ́ nu o sẹ́yìn mo kọ́ yín ah, wọ́n náà ń bó kọ́ àwọn ọmọ ní rárá sẹ́yìn mo kọ́ mọ́mú yìí wọ́n náà wò tí ìmọ̀ ìmọ̀mú ọlọ́run ló ṣe lélẹ̀ yìí o ìmọ̀mú ọlọ́run ló ṣe é. ti bẹ̀rẹ̀ tí rojọ́ fún mi nìyẹn mo wá kí wọ́n lọ kàn. ní bàbá ilẹ̀ lẹ́tọ̀ọ́ sí lọ́gbọ̀ àwọn èèyàn yìí lọ́lọ́run sì pé o lọ́dọ̀ tòun ẹlẹ́tọ̀ sí ó fi yín dá àwọn èèyàn kan wò rèé o ó fi yín dá àwọn èèyàn kan wò rèé nítorí máa ń fi àwọn èèyàn dẹ́yìn náà wò ọlọ́jẹ́ máa paasi o. Allah. tí mo kìí bẹ́ẹ̀ ni pé tẹ́ máa ń fi ọ́ dá àwọn èèyàn wò ń sìn tínú ẹ bá ń dùn retí o wọ́n ó fi àwọn èèyàn dáwọ̀ náà wò eh, eh. gbàkádà ara lọ́run dára wọn o àbí ìsètò nìyẹn. ọlọ́run ní tẹ́lifá ẹ tẹ́lifá fún àwa sàlàyé ń bẹ̀yẹn pé títẹrí bá kíkí ni o mo dẹ̀ sàpèjúwe ẹ̀ pé ká sọ̀rọ̀ báyìí gbogbo àwọn afọ́ntẹ́sí ìjọ sọ bẹ́yẹn ká sì báyìí kò jù bá ń lọ àmọ́ a ti wọ̀ o pàápàá jùlọ àwa lálùfáà àwa láti ẹ̀wọ́ jù kọ́lọ̀ wọn là wá. àmín làwọ̀ wíwó mọ́lẹ̀ yìí kamara baba kò dẹ̀ sínú ẹ̀sìn wa rárá ṣùgbọ́n kó bá máa kí ó sì wá kí àfa rẹ̀ tí ó wà dó pé salamu alaikum ọ̀ràn lọ àwa kan ní ọ̀rọ̀ láàfà nígbàtí ayédáyé fóònù tí a bá àkọ́kọ́ náà àìkọ́kọ́ láyà àti pàwọn àfà lórí fóònù àìpẹ́ àrùnkúlà yìí àìkọ́kọ́ láyà rẹ̀ a ń bọ̀ ya tí wọ́n ní kò burú yóò lóòtò wá kọ́ ráyè sápè lórí fóònù a tún wá máa sẹ́ndì láyé láǹfòònù ní o mọ̀ ń sọ kì í ṣe fóònù ìtẹ́ ń gbé kiri yìí o. àwọn àpò lórí bí agbẹjọ́kọ̀ yẹ àwọn àkúnlẹ̀ síbi fóònù àkúnlẹ̀ ti fóònù lọ́rùn tààlù kúnlẹ̀ fún wọn. Tùkà fẹ́ bá wọn àfá sọ̀rọ̀. Tààlù eh. àfá sọ̀rọ̀. Tàbí mo wà báyìí o. Níbi tí ó ti wà nú ẹ̀jẹ̀ wa dé kó dẹ sínú ẹ̀sìn tá a wà yìí. Kò sí mbẹ̀. Ẹ wá gbọ́. Àwa tí a bá ti wá yọ̀ǹda àwọn bàbá ní àwọn àlùfáà tí wọ́n ti yọ̀ǹda. pé ẹ má wọlé fún wa mọ́. ẹ dákun torí ọlọ́run kíkí ìsìláàmù ni ẹ má kí àwọn ẹ má wọlé fáwọn mọ́. àbá ibẹ̀ fẹ́ pọ́n wa lé ni. ibẹ̀ fẹ́ sàpọ́nlé ọlọ́run lára àwọn bàbá ni. ẹ má sọ dọ̀ràn. ẹ dákun ẹ má sọ di ẹwẹ́jọ bí nǹkan míì. ẹ má sọ dọ̀ràn. torí ọlọ́run. gbogbo àfáà ní kọ́ lọ ka ẹja lọ ka bẹ́ẹ̀ ẹja lọ ka. ẹja lọ ka síwájú. bàbá dámà rí yẹn ṣe. bàbá ni kẹ́ wọn. àmín wọ́n rí yẹn ṣe o. wọ́n rí yẹn ṣe o tí wọ́n ń sọ ohun tí bèèyàn bá kù sí ẹsọ bí tó dáa sí o ẹsọ bí ó dáa sí náà bí wọ́n bá ní tí ẹ mọ̀ríkà sí ọ̀bá ní ẹ̀sìn tẹ́ pé kéwu lúgà nìkan ni wọ́n bá ké tí ó bá yẹ pé a bá rí nǹkan míì tí wọ́n ṣe tó dáa a sọ ìyá sọ o pé wọn ò bá kéèyàn wúlẹ̀ ẹ ń bá kúnlẹ̀ ń bàbá wọn yìí dúkú rẹ̀ ni wọn adá ló mọ̀ Allah ń dá ló mọ̀ o kọlọ́njà wa náà rí ṣe o àwa tí a wá ní tìjú yìí kọlọ́n ọ̀la wa kọ́mọ̀jẹ̀ tìjú o kó bá wa o. ńlá tó kàn yìí o kíkí ìforíbalẹ̀ kíkí ni kìí ṣe kíkanlẹ̀ lára aláàfáànlẹ̀ yorùbá wọ́n wá sa kíkúnlẹ̀ lẹ́sà fún àwọn àfa àwọn bàbá ńlẹ̀ yorùbá àwọn sáré dọ̀bálẹ̀ nínà tán. nínà gbalaja. àwọn afa wa tún ṣe wọ́n ṣe tàdílù sí i bá ti kúnlẹ̀ ah. gbogbo àwọn bàtà ti jíṣẹ́ lọ ọlọ́mọba ní kẹ́ wọn. àmín. omi pọ̀ jùyẹ̀ fún wọn lọ́nìí ṣùgbọ́n ìtìwọ́n bá tó gbogbo ẹ̀kẹ́ lè láfi sọ pé àwa gbọ́dọ̀ ṣe tó bá kù tí wọn ò lè ṣe kó ṣe pé ká sọ àwọn àfáàdò ọ̀sà ká máa pé àwọn bàbá bàbá ẹ̀yìn nìkan ah, wọ́n ṣe díẹ̀ tí wọ́n bàbá bá ń délé bá ilẹ̀ nídọ̀tí ọ̀dẹ̀ fẹ̀mí ẹ̀ kí ọba sẹ́wíwò ńlẹ̀ ọkà ńlẹ̀ tí àwíwò tí ọdún ọkà ńlẹ̀ kò sí rúgbọ̀n ó fi lélẹ̀ kò sí láwàní ó fi lélẹ̀ kò sí jáàbù ó fi lélẹ̀ ó ṣe díẹ̀ ní bá dédé ó iṣẹ́ èsì rasul àdẹ́bì gẹ̀rẹ́ lọ́nà sọpọ̀ parí iṣẹ́ fún wa bàbá ṣe díẹ̀ ní nǹkan bá ń lẹ̀ bó burú gan káwọn ẹ̀dẹ́ ká tó ràn sẹ́yìn lọ́wọ́ síwájú sí ká máa gbé lọ gbé lọ gbé lọ àti àtakú síbẹ̀ pé àwọn bàbá bàbá àwọn bàbá bàbá ìwé gidi kan ẹ̀yẹmẹ́ wọn parí iṣẹ́ rárá wọ́n ṣe tíntín bẹ̀ ni wọn mẹ́nu débi àwọn kankankan àwọn kankankan àwọn kankankan ṣùgbọ́n tẹ́ ń bá lẹ̀ ọkọ̀ ya kẹ́ máa sọ̀rọ̀ débi owó bẹ̀ yẹn. bàbá bàbá Bándélé ọba àwọn àfàlẹ́ Yorùbá ní pé àwọn náà wọ́n ṣe tí àfẹ́gún tí ó lọ tó jáde kó lè wí nì. yes. ẹwà ni wàlú àṣọ egun. yóò dúró di tí àmọ́ wájú báyìí. kó lè wí nì. kó lè wí nì egun tó bá pàdé ń ta àwọn àbáyé ló di tí a ilé ò di dájú dìgbìn ni àwọn afáàná ṣe fún wọn tí wọ́n bá ń lẹ́ nìyẹn wọ́n lè gbógun tì í gbógun tì í ọbẹ̀ kú ni bàbá yẹn fẹ́ ni ńlọ bá pa mọ́. ọgbà dennis kàkà jókòó ká máa kàn jésù náà kí máa kiri òde kí di olóòlù kí. ìgbọ̀ ìgbàgbọ́ ìwọ máa bàjẹ́ náà ní ń bàjẹ́ tẹ́ ní ìsìn ní bàjẹ́ ó kí ọlọ́run ọlọ́run ṣàánú wa o. àmín. na. àmín sọ́sọ́ ajú ẹ̀rí àlámà lórí àwọn ọ̀yà. fasa'ala Allahu ma mana'aka alla tasjud. ayọ̀rọ̀ kìí sọfà sọfà 514 514 ok. fasa'ala Allahu ma mana'aka alla tasjud ay ma mana'aka wa hala baynaka wa bayna as-sujud ọlọ́run á pé ìwọ ṣètú èṣù ta ní ọtí gbogbo yẹn tẹ́lẹ̀ bá tọ̀ kí ló kọ̀ fún ọ kí ló bẹ́ sáàrin rẹ àtàrin àṣẹ pa fún ọ kí ló bẹ́ sí i láàrin kí ló di ọ fa ajaba mu'taziran muta'allilan inni ana khayrun minhu khalaqtani minan nar wa khalaqtahu min tin والنار بما فيها من خاصية الارتفاع والعلو والنور أشرف من التين الذي يتسم بالركود والخمود والذهول والشريف لا يعظم لا يعظم من لا والشريف لا يعظم من دونه نعم وإن خالف أمر ربه وهذا قياس إبليس وهو أول قياس لكنه باطل إذ لا يستدل على الخيرية بالطبيعة المادية وإنما تكون الخيرية بالمعاني والخصائص المفيدة فائدة أكثر وقد حب الله آدم من العلوم والمعارف والتكريم ما لا يجعله إبليس نفسه tọ́ orí orí rẹ̀ wá burú pọ̀ orí èsù burú ọlọ́run bí tán burú mọ́ tilẹ̀ bí má mọ̀ náà aka má mọ̀ náà aka à ń tẹ̀sùdà kí ló dé tọ̀ tẹ̀ríba ọba dáhùn lẹ́ni tí ń rojọ́ lẹ́ni rí ẹ̀rí mú wá la fi sọ fún wa pé tábà ti bára wa níta àmì wo ọlọ́run káàkiri sára pé a ah, àmì wo ló dé yìí kó tó dàdá o má rojọ́ kankan gbà fọlọ́run sọ̀rẹ́ndà bẹ̀rẹ̀ lórí àwọn tá ní kéwú tí a máa tú kéwú ó lè máa tú kéwú lọ kó lè pọ́tọ̀ níbi tí òun wò tó fi ń tó ara fi ọmọ kí ó lè pè ṣàkíyèsí pé ah, ayákùnlá fẹ́ di nìkan báyìí má dọ̀gbọ́n sí i má padà lẹ́rọ pé ah, ojú mi látún ojú mi tẹ́ rí lábí ń tu ojú mi látún tẹ́ bá kí ó síwájú láìlà ilẹ̀ irọ́ sì ni o àbá àti sí pé ó kú ni o ara tí bàbá múnigun àgbà tí wọ́n fi ju àwọn àfá ẹgbẹ́ wọn míì náà lọ nìyẹn tá a bá lẹ́nu àwọn àfá àwọn ọba wọn gbé ayé a sì kí wájú wọn ṣùgbọ́n a gbọ́ ìtàn wọn lẹ́nu àwọn àfa àti wa wọ́n ní bàbá amúnigun tí a bá ń kéwú lọ ní a bá kan tí wọn ò mọ̀ wọn ò ní ẹ dálẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ fagisi díẹ̀ tó bá dọ̀la a wá ìtumọ̀ rẹ̀ bọ̀ kó tó wá dọ̀la ọ̀kan náà mọ kéwú tí wọ́n ń kọ́ ń kéwú lọ lọ́wọ́ á rí ìtumọ̀ rẹ̀ sọ fún bàbá pé ayakunla anukunla sí kò lè jẹ́ báyìí ni pẹ̀lú ẹ̀rí báyìí bàbá sì ka ìwé yanjú wọ́n máa mú jídù wò ẹ̀ láfi sọ gbogbo sùmùrà bí kí o kan tí bàbá ìmáàmù sọ fún mi gbàtà ń bọ̀ nu ọkọ̀ nísìnyí wípé ẹni sùmùràtù mímínú tí ọba ṣe súnà fẹ́ẹ̀kì sùmùràtù mímínú ni. Eh, yes fẹ́ẹ̀kì ni babandele ni alùsùnà àkọ́kọ́ ńlẹ̀ yorùbá torí pé lówùrùmọ́ ta lówùláwà ní ta lówù ẹ̀há ta lóhùn ká máa kírun ta lóhùn gbogbo nǹkan mèremère lókè lóhùn ta aago káàbọ̀ nígbà nílé máa kírun gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ jíṣẹ́ aago káàbọ̀ ìṣẹ́rú yàrá àsìkò ń bà náà aago káàbọ̀ ìdíkàgbọ́ dárò pẹ̀tẹ̀ kalẹ̀ yìí wọ́n sọ fún kálukú pé ẹ má rò pé bóyá alòdì sí sùràtún mínú ẹ kò ṣe nǹkan kan kó bóòdè kó jájọ ṣépè kó já búra pé ẹni tó bá fẹ́ kí sùràtún mínú kó máa tẹ̀síwájú kásọ̀ báyìí kí n tọ́lọ́ ó ṣe fún ni ẹ má fẹ́ kó wó tí ẹ pọ̀ ọ̀tọ̀ ní ti ṣiṣẹ́ fún ara ẹ̀ ní ṣiṣẹ́ fún ajá sí pé káwọn tẹ́pẹ́ ọjà. bàbá amúnigun wọ́n sọ kéwù fún níkọ̀rọ̀ wọ́n ní yóò déwájú lé kéwù níwájú àwọn ọmọ yòókù pé tó ìtumọ̀ àná ọmọ yìí ti wá wá ti wá wá o ọmọ báyìí lọ sọ fún wa o ọmọ báyìí lọ sọ o ìyẹn lọ sọ àwọn tí a ti kéwù yanjú kéwù mọ́dírásà kéwù náà sọ́rífù lọ́sọmọ́dọ́mọ́ kí ó bá nílé padà wọ́n fi ìdùnnú gba àfa amúnigun láàfa padà pé á ah, ẹni yóò jíṣẹ́ ààrẹ iṣẹ́ ọlọ́ọ̀ni jẹ́ ọ̀kan mẹ́rin bàbá ọlọ́mẹ́rin lógún lábẹ́kúta àfa ni wọ́n tí a ti ké náà sọ́rífù tẹ́kìdà àfa wọ́n a máa ń ta tíà tíà ni máa ń ta wọ́n a kì í tí amúnigun ni wọ́n á rí amúnigun pé á ah, ṣé ẹnìkan ló practice ẹ̀sìn báyìí ah ló practice ẹ̀ báyìí lẹ́nà tí ń kí tí a kí àwọn ọ̀rẹ́ tó practice ẹ̀ báyìí wọ́n kà máa kéwú jù lẹ̀ ní ìtí ọ̀dọ̀ máa kéwú sínú. wọ́n wọ́n ní bàbá yìí wá ń bẹ nínú pàkó ti kéwú yanjú yìí wá ń bẹ nínú ẹ tí bàbá mi wọ́n gbé tí a fún pé ẹ lọ́rọ̀ wá ẹ lọ́rọ̀ tí a yìí wá bàbá àwọn nígbà tó ti oríṣi kéwú sọ́rí fò ti máa nǹkan kan tí àtẹ̀lẹ́sẹ̀ fẹ́ tó tán ni òun àlọ́ máa wo túmọ̀ fún yọ́ máa bá bàbá amúnigun kọ ìtumọ̀ rẹ̀ sórí rẹ̀ ní Yorùbá bàbá wà gba tí àwọn ni wọ́n máa fi kọ́ yàn kí ó ọmọ kí wọ́n bá wọn rọ̀ talọ́ talọ́ rẹ̀ mí ẹ̀ talọ́ sẹ̀ mí bá mọ́nú aláàfà. Ah. ìgara ni. sẹ́ńgbọ́n wọn sọ pé ọ̀gá wa yín ni ọ̀jẹ̀ sí ọ̀jẹ̀ wọ́n tún jẹ lọ. máa parọ́ parọ́ ọbẹ̀ o olóhùn lóore ju ànábì ádámà lọ ìdí ni pé kàlákìtà ní mìnà náà iná ló fi dáhùn fa wà kàlákìtà ó mìnà tí ọfẹ́ rẹ̀ dáhùn wà náà bí màá fi yá mi nǹkan sẹ́tìlì èrìtìfá ìwà ọ̀lú wà náà bẹ́ẹ̀ ni iná kẹrìí pẹ̀lú àwọn àṣàyàn tó ní lára iná ní àwọn àṣàyàn kan lára àṣàyàn kí ni àrèrìtìfà wọn kì í dáná kí náà máa jólọ náà lẹ́lẹ̀ òkè náà máa jólọ abẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni o. iná ṣe bùkà ní ìsìn fa òkè náà máa ṣe kí ni. la la la la. wàlẹ̀ olú ọ̀nà òkè là á bá ná ọ̀nà òkè là á bá ná wà náà iná là á fi rí ná. péyàn bọ́ òkò iná ni yóò tàn. Ah, asirafu 19 yẹjú èèpẹ̀ lọ èèpẹ̀ káńtẹ̀ mọ́lẹ̀ nkáńtẹ̀ mọ́lẹ̀ òfi dá ah. ọ̀rọ̀ ọ̀rẹ́ dá lára nkáńtẹ̀ mọ́lẹ̀ tí a ń sùn sí tí a ń yàgbẹ́ tí a ń tọ̀ sí. Hmm. ilẹ̀ wo ilẹ̀ dẹ́ pé yàtọ̀sìn bẹ̀rùkúd àrùkúd nílẹ̀ fi sàmì kí ni rùkúd kí nǹkan dákẹ́ hmm. ilẹ̀ ń pariwo ilẹ̀ ń sọ̀rọ̀ ilẹ̀ ń rọ́ iná ni tí wọ́n ń jó nbìkan ní ìṣẹ́ máa gbọ́ pàpàpàpà rúrú gbígbígbà èéfé lókè káwá dá nǹkan lára ń tó ga kásì dá nǹkan lára ń tó wà ńlẹ̀ẹ́lẹ̀ káwá ní tó bẹ́ ńlẹ̀ẹ́lẹ̀ kí n tó ga wá tẹríba fún ọlọ́run rògbò mo dáadáa ebi wọ́n lọ ebi wọ́n lọ dá méjèèjì ẹ̀ ń sọ fún bàbá rẹ bí bàbá rẹ ò gbà ẹ̀ ń sọ fún màmá ẹ bí màmá rẹ ò gbà wọ́n là kọ́ bí ń tòótọ́ but bàbá ní bàbá ní lọ kì hmm. lọ kábúrò rẹ̀ lọ kì ah, bá mi bá òun ní òkìtì bá tèmi o bá òun òun ní ó wà kí òun ní àbíkò lọ rẹ̀ kì bá ní mo ní kò lọ kì fún mi bí ọ lọ kì màmá ní lọ kì ok ẹ ti parí iṣẹ́ sí lára àbí ẹ ti bọ́ sí lọ́rùn ó náà ń wò náà bọ́bá rí bẹ́ẹ̀ yẹn o orí ò ní dìde o kò ní burúburú láyé kí baba sọ pé dọwọ́ ọba òun lọ́rùn o ẹ máa mú ẹ máa mú o ṣé bẹ́ẹ̀ ti gbé kádàrà fún ẹ ti gbé fún ẹ ó ti kó sí tó burú bẹ́ẹ̀ tiẹ̀ bá ọ nù. lọ kí ló lẹ́rọ̀ lẹ́ọ̀ àfa kan bẹ tí mo mọ̀ àbúrò tí wọ́n bí lé obìnrin ni lọ́ba bí pé wọ́n ń lo sáàní lọ hmm. ni tọ́lọ́n bá dìjà ẹ máa gbọ́ o tọ́lọ́n làbúrò yìí kọ́ ọ lẹ̀ lólóhùn ò ṣe o lẹ̀gbọ́n ń bínú sí o kì í ṣe ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ owó kọ́ o àmọ́ láàrin méjì ni ìyá bá pe àfà ìlágbájá sòtì wà lọ òní wà tà ní lọ ẹ̀ ń lòun ò sí tọ́lọ́hún tọ́kọ ẹ̀ hà sílẹ̀ ẹ̀wá ni ń wà lọ ẹ̀wá ni ń wà lọ ah, ah, mọ̀mọ́ ni mo ní kò wà lọ wà lọ ọlọ́run á sànú àfa yìí ló bá gbọ́ràn ó sì wà lọ ó wà lọ o létà bàbá àwọn ò sí láyé mọ́ ìyá àwọn ò sí láyé mọ́ ló wá ń dúpẹ́ gbígbọ́ràn tó gbọ́ràn gbígbọ́ ọlọ́run ló jẹ́ kó ń gbọ́ràn àsákọọ́lẹ̀ ti kò ló ń kálukú lórí gbéyàn sí jẹ́ lábalábẹ̀ náà ní sọ̀bẹ̀ yẹn pọ̀ sètáni sáà ń rojọ́ pé ilẹ̀ gba ilẹ̀ gba mi rukut. wàlẹ̀ khomod khomod wọ́n pẹ̀ kíníkà ní khomod jama ọlọ́mọ ìdáwò àmín tí ọba ṣẹlẹ̀ sọmọ ànábì ádámà yọmọ wò ní sùúrù Eh, ibi ó jòkó sí ni ó tọ̀ sí ni ó sò sí eh, nígbà wọ́n ń kọ́ wa ní ìlàjì àwọn afọ́ àti wọ́n mọ̀ ń pa ìlàjì wọ́n sọ àwọn kankan pa ẹ̀ ó nílẹ̀ lónìí yẹ ilẹ̀ ibi ẹ bá filẹ̀ sílẹ̀ ẹ balẹ̀. ibẹ̀ ni o. iná lè bẹ̀rẹ̀ níbìkan ibi tí ó balẹ̀ sí. Si tí ó gbéra tí ó balẹ̀ láyé gbọ́n tí iná máa jókó àìmọye kìlómítà náà lójò lọ ilẹ̀ orí bẹ́yẹn ilẹ̀ òní pòǹbì ọ wà èyí òun lè wá ní kóhun sí kìíní ah ó ní wà sẹ̀ríf ẹ máa gbọ́ o wà sẹ̀ríf láyò àdìmọ̀dúnàhù èèyàn pàtàkì kéèpà tí ọba tó lé àsẹ̀ríf láyò àdìmọ̀dúnà ẹ máa wọ́gẹ́ ogún ọ̀rọ̀ tí bílì sí ń sọnù o ọ̀rọ̀ ìbílì sí ní sọ bá ń wo ah. mọ́ fi táwà lẹ́nu ti wá o àmín ah. Ah. ìyẹn a máa pọ́n tí ò tí ò tó yàn lé torí pé lónìí lórí yẹn ọmọ tí ń bẹ lára ẹ̀ lọ́la bàbá kan wọ́n gbélé wa ń bí ìjẹ̀sà ni wọ́n wọ́n gbélé ọ́fíìsì àti ẹ̀ ń wò wọ́n wá pẹ́ wọ́n ti pòǹbí wọ́n ti lọ́ọ́ lu wọn tipẹ́tipẹ́. bàǹjẹ́sà Baba wa padà débí wọn bá bí nílé kéw bàbá wa béèrè pé tálà àfáà ti ń kọ́ yàn kéw ń bí wọ́n ní àfáà kan ní wọ́n ní kí ló kọ́ wọ́n ní táàjù wọ́n ní táàjù sẹ́kẹ̀ ah, tájù kan tí bàbá rẹ̀ máa ṣe kápẹ́ńtà báyìí wọ́n lò náà ni a ah, olóhùn rí ọba jókòó ń ta ń bí ó ní wọ́n pè mí wá ń bá dé ń gbọ́ ìwọ̀n lọ́nkọ́ yàn kí ó ń bí mo ní bẹ́ẹ̀ ni ọ wá mọ̀tàn lé wa ń bí káàsà àbájẹ́sà ọpẹ́ ń bí gan agbájúmọ̀ wọn bí ni wọ́n mọ̀tàn lé wa ń bí ah wá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ pé ah ti tóbi ọlọ́run o ọ wá fún mi ní òwe kan ó ní ọ wá fi èdè tìlú wọn sọ ó fi jẹ̀sà sọ ipe nílẹ̀ jẹ̀sà ó máa ń sọ pé alóyún àgbàsíkùn ọmọdé rìn lálẹ̀ alóyún àgbàsíkùn ọmọdé rìn lálẹ̀ mo ní ìgbọ́yé ó lóun ó láyé mi ó ní ẹni tí ó di àgbàlagbà a máa wà nú oyún àwọn títí ń bẹ́ńlẹ̀ tí ń sáré kiri àwọn sì lọ́mọdé ìjọba dé kálífọ́gbà yìí pé bàbá àwọn dé alóyún àgbàsíkàn ọmọdé rìn lálẹ́ ìyẹn pé ọmọdé rìn lẹ̀ ilẹ̀ nìjẹ́ àwọn tí sáré kí ọmọ ike ni wọ́n mú mọ́wọ́ bàbá ìmọ̀ àmúlò ọ̀fà ní ọdún tí wọ́n ń gun machine tọ̀ mọ́ sọ fáwọn èèyàn pé tí bàbá òkè ọ̀bà bá ń jókòó nínú mọ́tò àdàbí lónìí àdàbí lọ́kọ́ jókòó lórí mansíìnì rẹ̀ rí kò síbi tí wọ́n fi gbé mi lọ mansíìnì mansíìnì wọ́n bẹ̀rẹ̀ lórí moblet nígbà yóò di Kawasaki Kawasaki Kawasaki ngbà náà ti máa ń lò ngbà náà ní lo jíìbù nísìn so wọ́n fi kẹ̀kẹ́ ẹ̀ Kawasaki wọ́n gbé mi làákù mo fẹ́ dákúfò àwa pọ́n àwọn kan lóríta oríta àwọn tí má ti débẹ̀ lónìí mo tún máa rántí làwa rí àwọn ọmọ kéékèèké kan ọ̀bẹ bá ń fi ìjà gbàgbà kí wọ́n pé ẹ rárá o ẹ pẹ̀lẹ́ mu ni à àmọ́ kéékèèké mà ní à wọ́n là mọ tí wọ́n jẹ lọ́la wọ́n ṣe nígbà kan lànà tiwa náà à mo mọ̀ mọ́wọ́ tí má lóríta wọn mo tún máa rántí pé à ibi àti abọ̀ òní náà ẹ̀sìn abọ̀ òní. bàbá ẹ̀mí yín ó gùn. àmín ẹ̀mí yín ó gùn. abọ̀ yẹn bẹ lápá ọ̀tún báyìí a máa ń jáde lápá òsì báyìí ìyẹn máa ń de nǹkan mọ́lẹ̀ ni. ọ̀pọ̀ ah, òní pẹ́ńtó tí ò tọ́ lé ebi abáhàsì wọ́n bá ń lónìí ná ná ni àrù ńlẹ̀ fùyàn gbogbo gbogbo ntọ́ jẹ́ nísìn ní ọ̀pá pọ̀ pàápàá ní ó ṣe yahoo nísìn ẹnà náà pọ́nlé látòrí kọ́ wà nípò máa fojú bú tẹ́ńbẹ́lú èèyàn wọ́n sì bẹ́ẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ násù èṣù ìnìyẹn o wà sẹ̀ríf láyọ̀ azimu máa dúnà wáìnì fa amúrọ̀rọ̀ bí. kódà bí sẹ̀ríf bá fi tó ṣe ìyapọ̀ lọ́n tó dà yes kódà wọ́n pé sẹ̀ríf ọ̀pọ̀n tí ò tó lé ọlọ́run á ní ọlọ́run tó dára sọ pé kódà kódà náà nìyẹn gbogbo ló ń ṣẹlẹ̀ ní bàbá ló ń sọ̀rọ̀ ìyá ló ń sọ̀rọ̀ ní máa sọ tí ò you know you know àbí ẹ understand you know kéèyàn máa sọ tí ò bá you know gbogbo òbóbú kan tí ọba tiẹ̀ jẹ má fọ̀ mọ́ èbóbú ni ètùmọ̀ you know you know you know ah. ní kuma wọ́n ní kìyàs eléyìí ní kìyàs ah. tí Jésù gbé wá lọ́dọ̀ àwọn oníkéwú tí wọ́n ń kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn àwọn òṣèlú fíkì àwọn ní agbọ́n tẹ́ ń pè ní kíyàsù yìí máàkà sọ tíntín ní mbẹ̀ fáǹfààní àwa tí à ń gbọ́ wa àtàwọn tó tún máa wo kẹsẹ́ẹ̀tì yìí àkíyàsù ni pé òfin nǹkan kan ṣẹlẹ̀ ní ayé ń sìn bíi set stand lóye nǹkan tuntun ni lẹ́yà nàbí kò sí ọkọ̀ tá à ń gbọ́n sìn nǹkan tuntun ni nǹkan gbọ́ ayé ànábì dábà ni. bàálù tá a lò ń sìn lẹ́yìn ànábì kọ̀sẹ̀lẹ̀. àwọn tó sáájì ẹsẹ̀ ní a máa rìn lọ. àmọ́ àwọn nǹkan yìí dé sáà lè lò ó. a lè lò ó níbo lè rí ẹ wà nínú Quran. kíyàsí wa ni wípé kí ni irú rẹ̀ tọ́lọ́run ti sọ nípa rẹ̀ káàbí gbẹ́dàjọ́ tiẹ̀ lékiní ẹ lórí wọ́n á lo kìyà súnbẹ̀ yẹ kò sí kíní gangan bọ̀tí nítọ́jọ́ wọ́n fi díwọ̀n rẹ̀ ìní àwọn afáà lò fún àwọn orílẹ̀ tí ọ̀sán wọn gùn ju òru lọ orílẹ̀ míì five hours pé inú twenty four hours ilé oru wọn oru wọn five hours ni tabayọ five pọ̀ nù twenty four mélòó lóko gbogbo 19 lọ́sàn ìwọ́n sì gbààwẹ̀ rajaraja <clears throat> ìwọ́n sì gbààwẹ̀ kíyásù ni wọ́n lò fún tọ́mà fi sínú ìlú tí wẹ́dà àti ẹ̀bá balance tọ́kẹ́gùn sórílẹ̀-èdè yẹn ìdájọ́ ìlú wọn ma fi sínú tiwọn májèlé lóde àwọn àtàwọn yẹn ń lò àná ó sínú. ọ̀nà ọba mi ti wọ̀. kí ẹ̀sìn ìsìláàmù tọ́lọ́ ń pè ní rọrùn kọ́mọ́dé ìnira fún wọn. bẹ́yẹn bẹ́yẹn láti sọ pé iṣẹ́ kí kò ń ṣe iṣẹ́ kéèyàn gà ké wúrúwúrú tẹ́pẹ́ náà bá ṣe iṣẹ́ kọ́ máa kọ́yà ń kí kò sì máa ṣe dá wà níṣẹ́ rẹ ó ti máa kéwú fáìn ó ti máa tẹ̀ sí lọ nìyẹn lọ ṣiṣẹ́ mi. lọ́lẹ̀ máa tẹ wa. máa tó wò máa gbáko máa ṣiṣẹ́ ọwọ́ máa tapat máa dàmàlú. máa dàmàlú. Eh. bẹ́ẹ̀ ni isa albarka. fúlàní dáadáa ni wọ́n. bàbá amúnigun kọ́lọ̀ ni bá ní kẹ́ àwọn ni wọ́n lo òṣùlùbù ìsìláwù pé ẹni bá ti kéwú kọ́mọ̀ mùsùlùmí ìmọ̀ ìsìláwù bàbá amúnigun ni o bàbá amúnigun ọ̀bá yẹn ń lẹ̀ bí tàbá gbọ́ gbogbo àwọn àfáà tí ń bẹ́ẹ̀ ń lẹ̀ kí bàbá amúnigun tó dé ni wọ́n níṣẹ́ télọ̀ òkò dídá kápẹ́ntà kápẹ́ntà bíríkìlà wẹ́dà wọ́n níṣẹ́ wọ́n máa níṣẹ́ bàbá mi ni wọ́n wá wò yí pé ah, wọ́n náà sọ pé gbogbo òṣìṣẹ́ ayé lọ́pọ̀ rẹ̀ gẹ́dẹ́ òṣìṣẹ́ kéwù ni òsì yìí bẹ́ẹ̀ ni bàbá yẹn kéwù fúngbà tá a rọba tó iṣẹ́ dé nírọ̀lẹ́ ní ọkọ̀ yàn sùẹ́sùẹ́ àwọn ìwà yìí máa kéwù gidi bẹ́ẹ̀ yẹn àbá àtẹ́lọ̀ ọdí gbàsọ tí ó fi tọ́ tí ó fẹ́ náà báwọn èèyàn hmm. ibẹ̀ ni ti ń jẹun yóò sì ìránṣọ tán hmm. ojú láì kọ́ ní kí o wọ́n wá wò pé ọ̀yà ah, kí lè náà tó sẹ́ ọ̀yà jòkó mà kọ́yàn jòkó mà kọ́yàn jòkó mà kọ́yàn. àtàlẹ́ bíi pé ìmọ̀ bàbá amúdùbọ̀ máa kọ́rọ́ ni pé ìyàwó jẹ kísà lára rẹ akéwùmọ́sẹ́ ìyàwó jẹ kísà lára rẹ akéwùmọ́sẹ́ nígbà ni òṣìṣẹ́ kéwú kéré jọjọ ń gbà náà pápátá àmọ́ lẹ́nìí ó ti change òṣìṣẹ́ tó pọ̀ jù ní ìsìn àfáà ni pé òṣìṣẹ́ kan ń máa pọ̀ yamẹ̀ra àfáà lọ́pọ̀ sí ah. máa fún yín ní tẹ́ẹ̀fì mọ̀ ah, ẹ̀yin ẹ̀ wúlọ̀ ẹ̀yin ẹ̀pẹ́ bímọ ń sìn kẹsànjọ́ tẹ́ kó mọ jáde kẹ̀bẹ́ ẹbí máa o ní mọ́tàlá sí ẹ̀sọ́ mọ́tàlá sí pé ọlọ́run fún alọ́mọ o ẹ bá fẹ́ bàbá báńlá àlejò ẹ jẹ́ kí wọ́n fi máìkì sọ. ọjọ́ kọmọjáde ọmọ wa alamisi ti ń bọ̀ ti ń bọ̀ ni alákùn akúnmẹ́ wa ọ̀rọ̀ ni o. àlejò yín tó bá jẹ́ pé tẹ́ǹtì mẹ́ta ni àlejò yín ó fi jókòó ẹ sì tẹ́ǹtì mẹ́fà. fáwọn afá. fáwọn tẹ́ ẹ pè. fáwọn tí wọn ò pè. ǹjẹ́ tìmọ̀ pààyàn ni a pọ̀ jù nù àti kápẹ́ńtà o àti bíríkìlà o dórin márùn-ún o gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ẹnìkan tó lè fẹ́ kan lé ń sìn tí ń kan lé lọ́wọ́ tó wá gbé fún kápẹ́ńtà pé ẹ wá bá ń kan lé táwọn kan tó àkóyinṣẹ́ dé pé à sẹ́ǹkan lé ní ẹjẹ́ àjọkan ní ọlọ́run o àjọkan ní wọ́n nà lórógùn lórí kò tí ẹ̀ nídìí nínà kò ní yọjú kò ní yọjú kò lówó tí ó gbà ní àkòsówó ní àbílẹ̀ yúrẹ́nsì ẹ máa pẹ́ rẹ̀ lé abẹ́ ń gbà bí wọ́n bá yín kọ́lé kí ẹgbẹ́ fún bíríkìlà sàkàríyà ní ìsìn bíríkìlà tó yanjú ni lábẹ́ ìdúgbò fọlọ́ lẹ́tì ò lè gbà ọ́n kàwé rẹ̀ yanjú ọwá ń ṣiṣẹ́ bíríkìlà kọ̀ǹdáktọ̀ ni kọ̀ǹdáktọ̀ ni mm. kọ́ wá gbaṣẹ́ bìkan ní ìsìn kọ́ máa kọ́lé lọ àdédé káàkàkà dèbí mẹ́fà kẹgbà ọ̀gá ẹjá kò yí lọ́wọ́ ìyára yín kọ́lé yìí sábàyán ah. rẹ̀ ẹ máa rẹ̀ lọ kò sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o ah. ibi ẹ̀tẹ̀ bọ̀gá ni a pọ̀jù tí a ń wílẹ̀ nìyẹn ẹ̀ ní pè wọ́n tí wọ́n wà. ọ wà jẹ́ ń tẹ́ ẹ lọ. wọ́n máa ah. kan gẹ́gẹ́ lẹ́ni wọ́n á wá adẹ̀sẹ̀ tán ó dé owó sínú àwo ìmọ̀ye tó dé bẹ̀ wọ́n fi kọ́ àwa máa síwọ́ àwo wò pé ó wọ́n fi kọ́ àmọ́ international ẹmọ̀lẹ́yìn jọ́nà òun ló ti mówó ńlẹ̀ ẹni ti páàkì ńlẹ̀ tí mi kí aláàfin àrílé ẹni tí rí ní pé ń bára àfáà kan lọ́bàá bá mi pé ẹ̀rà bàbá kankan ẹ̀pẹ̀lẹ́ o ó ní owó tí wọ́n dé mọ́nà àwo mo ní àwo èwo olówó tí wọ́n dé mọ́nà àwo yìí ẹ̀yẹ ká mọ̀ torí pé gbogbo wa ni wọ́n dé fún. ẹ̀ẹ́ ìní mọ́gọ́ ọba tó ní ẹ̀mí mi ò fi búra aláàjì tó pè mí síbi márèjì ẹ̀ tí ó bá pè mí ó pè mí nígbà táàtì kí n tó lè wà bóun sì ń pè ó tó di àwọn kakọ́ tó bá mi pè mí ṣé ìgbàgbé o ìjọba yìí ni o ṣé ìgbàgbé o ìjọba yìí ni o ó pè mí ìmọ̀yé tó lè pè mí sá hmm. kí n tó lọ ah. lọ́dà agbẹ̀yànjú ẹ̀yìn ìwọ àfáà tó mú owó èmi mọ́kọ́ lẹ́ o ta ló mú owó wọ́n ní àwọn ni ń gbọ́ sọ bówó ń bẹ̀ ó ló ń bówó ń bẹ̀ mo ti háwò pé ẹ mọ̀ gbọ́ gígọ̀ mọ̀ tí ẹ ní kéèyàn rán fẹ́ gọ̀ yìí tí má sì ti ná òmùgọ̀ síyàn tí èèyàn bá yẹ gbà wọ́n mú mi wà ń bá ní torí àti mo ti gbọ́gbà mọ̀sọ̀ yẹ kan fún kẹ́ yọ ń bẹ̀ ẹ̀tí ní ká yọ yẹ kan fún wọn mo ti mọ̀ yọ yẹ kan à ń yọ lọ́nà ni ah, mo rántí alẹ́ tó kọ́ fún ní ìsìnkọ́ wọn tó pé àníṣẹ́ aláàjì ẹ̀wà ẹ̀wà ẹ̀yìn lẹ́pẹ̀ wa ní ẹ̀dàkùn ẹ̀yìn afá yìí ó sọ wípé ó tẹ́ gbogbo wà wọn ni alájì ní ta alájì ní ta ń pè yẹ ta ń pè ó tọ́ná wọ́rọ̀ ni ṣé mo pè ẹ́ ni ṣé mo pè ẹ́ ṣé mo pè ẹ́ ni mo pè sóde mi ah, bàbá ni mo pè náà láìláha ìlàlá mo ní eyín tí ẹ̀ èmi òyìnbí kẹ́ sọ́bà mú kàfẹ́ ó fẹ́ ẹ wá bá ń yọ ẹwọ ẹyin tẹ mówó èló ni nígbà tá a fọwọ́ náà dà kọ owó àsán àti mọye tí mọ́ dé mọ́ bẹ́ẹ̀ àsanwó ńlá ní tòótọ́ owó níná mi ò mọye tí ń bẹ́ ń bẹ́ ń yọ iye báyìí fún jama wọn yọ tún gbà o. ó tún gbà o ọgbà. lẹ́yìn ó dó jàmàlà. lẹ́yìn ìtànà wọ́rọ̀. àbúrò tí a fẹ́ lé àfiwá. ó wọnú ara wọn. ó dúró gbàrọ̀ yìí. àbá mọ gọ́ ni. mo fẹ́ yọ ká. ó sì lọ báyìí jama ọ̀rọ̀ Laylatul Qadr a fẹ́ sọ̀rọ̀ nípa Laylatul Qadr báyìí. gbogbo mi torí pé àsìkò ọ̀rọ̀ la máa ń sọ òní ni ìṣòrón yawma ìṣìrín fi adà Ramadan ìlàtọ̀kọ́ ní sí bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànlélógún ìlàtúrò kọ́dìrì bẹ̀rẹ̀ so tó bá ti lè kọjá òní ń sìn ìjọ kan ti lọ ń bẹ̀nu òun kan ti lọ nìyẹn ah uh, ọba àlekè ọlá ó sì kẹwa púpọ̀ púpọ̀ púpọ̀ àwa mùsùlùmí nínú àwọn tó ti lọ kí ànábì tó dé tí wọ́n ti wá kà á nínú ìwé ànábì wọn pé àwọn àjọ tí ń bọ̀ o àwọn àjọ tí ń bọ̀ ọlọ́run fún wọn ní oṣù kan oṣù náà yóò máa jẹ́ Ramadan nínú oṣù náà ọlọ́run fi nǹkan kan síbẹ̀ tí a ń pè ní Laylatul Qadr òru tí ó lóore ju ẹgbẹ̀rún òru lọ àwọn yìí wá ń sunkún wá ń sunkún pé a ah, ìwọ ọlọ́run jáwọn ogun lẹ́mìí dìgbà náà mọ́já wọn ó ti pò láyé àwa mùsùlùmí a mọ̀ ní opportunity kọ́ o òru ẹyọ kan <clears throat> tá a bá ilé gẹ́ẹ̀tì ẹ̀ ó sì tún wá lóore ju ẹgbẹ̀rún òru lọ gbogbo ìgbà tọ́lọ́ ń bá sọ pé nǹkan kan lóore ju nǹkan kan lọ nítòkù lẹ́yìn rẹ̀ ẹnìkan ò máa ọkà fi ẹgbẹ̀rún síta fún wa pé òun kan jẹ gbẹ̀rún lọ kò kó ṣe déédéé ẹgbẹ̀rún kọ́ ẹrù ló wí n tó fi jùlọ àmọ́ àmọ́ àwọn àfáà wọ́n tiẹ̀ wá ṣèṣirò ẹgbẹ̀rún òru gan wọ́n wá sí sí ọgọ́rin ọdún oṣù mẹ́rin àti gẹ̀rẹ́sà mọ́ ìtólé ọgọ́rin ọgọ́rin ọdún jama bẹ́yàn bá sẹ̀mí láyé tó lọ gọ́rin kó tó lọ ọmọ àlàyé wà ajọ́bẹ̀lá sí díẹ̀ lulẹ̀ a sì pé ẹjá wá wò rọmùdánà lọ́ta mùsùlùmí gbìyànjú agbìyànjú labagẹ́ẹ̀tì rẹ̀ a ní ọdún 80 something lẹ̀ èsìn agẹ́ẹ̀tì ẹ̀ hmm. a ní ọdún eight seventy ẹ̀yẹn nísìrò ẹjà pọ̀ ó tún wá di ọdún yìí tó tún bá wa láyé àti wá ní ọgọ́rin ó lé ó lé mélòó tí a bá rí hàn gbẹdálìkì á mọ̀ pé ìwọ̀n tá a bá lò nú ayé àti ní ṣe olóore tó ju ọdún tá láyé lọ. láàrin ọdún mẹ́ta péré hmm. ọdún mẹ́ta péré kẹ́sì lè bá bíi tí. àwọn àfáàlẹ̀ Yorùbá jẹ́ aládàwòdé ah. tọ́ ọlọ́lọ́wọ́ o anájímọ̀ àbí bẹ́ẹ̀ni o gbogbo útúbà tí ẹlẹ́kọ̀ọ́ bá se ríwà ná àfà tọ́jà àfà tí ọmọ sísítẹ́ẹ̀mù útúbà ọ̀tọ̀ ni útúbà ọ̀tọ̀ ni wáàsí útúbà òun máa bá bá tọ́lẹ̀dà fi àsìní útúwà kì í ṣe wá sí gbani ọ̀hún ah, ah, ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ útúwà máa ń tọpa irú àná gbogbo jímọ̀ nítorí ẹ̀kọ́ jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kan kọ àwọn yẹn lọ. ìlàsùlẹ̀ kọ́dírì àti ètìkàfù ẹ wá wo ìlú lọ ẹ wá wo ìlú lọ ibi tí wọ́n bá tún gbé ṣe lóru wọ́n tún sí lọ́nà tí ọlọ́wọ̀n rán wọn inú kan máa jó inú kí àáfàá kan ní gbogbo èèyàn máa bọ̀ nílé òun. ó sì máa sọ. àbí oríta àbíkan wọ́n sì máa sọ. wọ́n ta ló ń tè lẹ́mọ̀ gbọ́ níwọ̀n ta fẹ́ sọ só kí ń bẹ̀ yí o kí náà ń pè lé látòlè kọ́dírì o kí náà ń pè ní ìtìkáàfù o kọjọ́ ara wọn ṣe ń lé ẹnìkan wọn ṣe ń lé o. ilé rẹ ilé rẹ yàrá rẹ ló ti se o tábọ́ sí ìtìkáfù lẹ́tọ̀kọ́dìrì ah, tí ànábì sọ o lọ́lọ́wọ́ naam àkọ́kọ́ náà kama pe n tẹ́ ń pè ní Laylatul Qadri ó ń bẹ nínú mẹ́wàá tó parí Ramadan ó ń bẹ nínú mẹ́wàá tó parí Ramadan ọlọ́run fi mẹ́wàá tó pa ìrọ̀mùdánà ó tún fi ṣẹ̀ṣà nínú òru ẹ̀ṣà ìrọ̀mùdánà gangan fúnra ẹ̀ṣà ní ní àwọn òru ọwọ́ á tún fi mẹ́wàá àwọn tó nù tiẹ̀ náà ó tún wá fi Laylatul Qadr náà ṣẹ̀ṣà nínú mẹ́wàá náà àmọ́ ó wá jù sí àárín mẹ́wàá lábẹ́ àkíyèsí faniyẹ. lábẹ́ yẹn náà ó tún wá ku àwọn àyàmùlẹ̀ àfúrọ́ọ̀dì àwọn ọjọ́ tí ò ṣe é pín sí méjì bí ijọ́ kọkànlé lógún irú alẹ́ òní mọ́júmọ́ sí ọ̀la jọ́kọ̀kànlélógún nìyẹn fún àkíyèsí fún gbogbo àwa jàmáà tí wọ́n bá ní alẹ́ ọjọ́ kọkànlélógún hmm. alẹ́ òní mọ́júmọ́ ọ̀la ni o sẹ̀ǹpá àti ìgbà àwẹ̀ twenty one bẹ́ẹ̀ ni tábẹ́ ilé gbà àwẹ̀ twenty one alẹ́ alẹ́ 21 ti lọ o 22 la fẹ́ bọ́ sí o 22 ló kú o hmm. òru lọ ń ṣáájú ọjọ́ o o ní gbogbo ọ̀nà o nínú sẹ̀ríà àti inú tayé náà o ṣùgbọ́n látara àìkíyèsára àwọn míì máa gbé síra wọn alẹ́ ọ̀la 21 lẹ́sẹ̀ máa wóru 21. Ah, ah nítorí pé ó ti wà ní òde Yorùbá pé alẹ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ alẹ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ wọ́n gbà píjú àlàmísì yẹn alẹ́ rẹ̀ òlóni bẹ́ẹ̀ sì ni ìjọ àlàmísì yẹn bílẹ̀ bá ti sú alẹ́ jímọ̀ láti wà ní ọjímọ̀ sátidé ó yẹ pé ní àwọn afẹ́ ṣe kó ṣe yanjú kéwú yanjú kéwù rẹ̀ yanjú tọ́ alẹ́ òní twenty one hmm. alẹ́ twenty three alẹ́ twenty five alẹ́ twenty seven alẹ́ twenty nine ó tún wá nílẹ̀ síbẹ̀ yẹn ju mẹ́wàá yòókù lọ bákan náà alẹ́ twenty seven náà hmm, òun náà tún wá rinlẹ̀ ju àwọn ìkọ̀ọ̀kan tí náà lọ hmm. àwọn àfáà wọn lọ́lọ́run ò jẹ́ á máa pàtó ọjọ́ tí í ṣe ó wáyé pé bẹ́ẹ̀ lálọ́ takú sí ìyẹn àwa èèyàn péréte náà ni bọ́yẹ́ gbọ́dọ̀ ń bá sọ fún ànábì rẹ̀ pé kọ́ làmọ́lẹ̀ wá tó tọ́ báyìí ní pàtó ara ayé ìsìn ọjọ́ náà wọn bá máa bí ọlọ́run jù. bẹ́ẹ̀ni. mẹ́gbọ́n náà ti mọ gbogbo nǹkan. gbogbo bàjẹ́. gbogbo bàjẹ́ ìjọ náà wọn bá máa bí ìjọ tó jẹ́ pé ọjọ́ ewu jù nìyẹn. ìlú wọn bá máa lò ìjọ wọn bá máa jó. ṣùgbọ́n ó sá sí ní ntòsókùn sí wa. ẹ máa wá gbọ́. ana Aisha fi sahihayn nínú bukhari àti muslim àni aisha radiyallahu anha qalat kan rasulillah sallallahu alaihi wasallam iza dakhala ashiru shadda mi'sarahu wa ahya laylahu wa ayqasa ahlahu ìyá àgbà aisha ó ní tí mẹ́wàá àgbẹ̀yìn bá ti lè wọlé nínú ramadan anabi sallallahu alayhi wa sallama ṣòkòtò rẹ̀ ìmọ̀ fún un lè yóò lè dàn yóò lè dàn àwọn afọwà túgbónú yẹn sí àwọn ọ̀rọ̀ tó tó bíi mẹ́ta àwọn kan ní ẹ ń bá fẹ́ ṣiṣẹ́ tó lágbára náà hmm. ìdè ṣòkòtò lé ní. akramakumullah. àwọn kan ní ọpẹ sọ ni hmm. n tó wí ni pé anábì kì í lẹ́tọ̀ọ́ súnkà kan náà àwọn ìyàwó rẹ̀ sínú mẹ́wàá yẹn kò sì tó mà á. màfúrúmù ni pé àti gbogbo ogún yòókù anábì máa ń lẹ́tọ̀ọ́ sí wọn ẹ máa ń sọ ma wọn. àwọn alájú mẹ́wàá kan yìí àsìkò sẹ́rẹ̀ wọ́n sì sùúrù. wọ́n sì sùúrù. Hmm. àkọ́kọ́ nìyẹn pé mẹ́wàá kan àsìkò sẹ́ni wà aya láìláwò ànábì sì máa ń ṣe òru yẹn lẹ́mìí ẹgbọ́n jàmá mọ́lìmọ̀ fún mi mọ̀kàlàfà mọ́lìmọ̀ fún mi mọ̀kàlàfà nígbà pẹ́pẹ́ pé nǹkan kan ń jẹ́ abẹ̀mí fi ànábì máa ń ànábì máa ń ṣe mẹ́wàá lẹ́mìí a ṣe pé àwọn òru kan bẹ tó jẹ́ òkú òru nìyẹn

fún sẹ́tà àwọn afẹ́ lọ sí mọ̀ ní ìṣẹ́mọ̀ ti bẹ̀rẹ̀ látàlẹ́ yìí ẹ má jẹ́ ọlọ́ máa lọ eré kó ń kẹ́yìn mọ̀ ní. ó di méjì. ó di méjì àkọ́kọ́ ni fífòkò tó dé dáin ẹlẹ́yà rẹ ẹ̀ẹ́jọ sí iṣẹ́ ni ẹ fi iṣẹ́ tí ń lẹ́dẹ̀yìn Ramadan. sọ gbọ́ báyìí pé iṣẹ́ tí ó jagun tiẹ̀ ni. ìfẹ́ tó ń wà ní gbogbo àsìkò ni eléyìí lásìkò ẹlẹ́yà kejì ni pé wàhálà lẹ́yìn làwù ìmájẹ́kùn rí ọ̀sẹ̀ mi ó méjì a sì pé ẹlẹ́kẹta wa ni pé wà áyí kásá ahàlàwò anábí wà jí gbogbo ara lè rẹ̀ ìyàwó àwọn ọmọ ìyàwó àti gbogbo ọmọ tó wá tó náfìlà ṣe pé ọya ìṣẹ̀yà èyí ò báwọn ìta sọ yìí láfíṣù ti Bukhari nìyẹn láwùsù ti muslim òun bẹ̀rẹ̀ ń bi pé wà áhàyà layla wà áyẹkọsà áhàláhù wà jádá wà sádá mísàrà òun bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ pé yóò jí òru rẹ̀ yóò sọdá bẹ̀mí yóò sì jí àwọn aráalé rẹ̀ wà jádá yóò wà ṣiṣẹ́ wà sádà lè mísàrà a wá fún ṣòkòtò rẹ̀ lè dáì nínú ti muslim nìyẹn ọ̀rọ̀ míì lórí Laylatul Qadri yàrá ní radiyallahu anha kana rasulullah sallallahu alaihi wasallam yajtahid fi asril awakhir ma la yajtahid fi ghayrihi anábìàmọ́ gbìyànjú ní mẹ́wàá kan yìí níyànjú tí ì gbà níbi òru mi gbogbo ogun tó lọ sẹ́yìn ìyànjú tí ọgbà nù tí wọ́n a máa gbà á nínú mẹ́wàá tó kù. tọ́wọ́lì bẹ́ẹ̀ a sì pé kí àwa náà gbáradì wípé mẹ́wàá yìí àà ẹfà ìsànsíwá àfìsíṣẹ́ ni àfìsíṣẹ́ ni kọlọmọ́sá àrọ̀ fún wa ah, lápọ̀dọ̀ àfáwà anas ó ní ká nàbí sallallahu alaihi wasallam ìsà sayida ramadan qama wà náàmà tí ramadan ti wọlé báyìí anábì máa ń dìde lóru wà náàmà ìsì máa ń sùn yóò ṣe náfìlà yóò sùn fàìsà kánà àríbá wa ìsìrìnà Lamu yadhuk gumuda Lamu yadhuk gumuda tó ilé di twenty four twenty four lam yadhuk gumuda òun ní ta fi lójú ẹ̀ mà tí ì parí that's twenty four sẹ́ǹpé ọ̀sán twenty four lálẹ́ rẹ̀ ó jẹ́ òru 25 kì í ti ẹ̀ súnmọ̀ rárá sallallahu alaihi wasallam ta ni sùn annabi wa sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ta ni annabi wa annabi tí ọlọ́run sọ fún póun ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn èyí tó ti lọ àti tí ó tún dó Ah. ìmà tó rẹ̀ é o sallallahu alayhi tàwà lè mi bá ohun ta nẹ̀yìn o aina nánà min rasulillahi min rasulillahi sallallahu alaihi wasallam tó bá dúgbọ́ ẹ̀ ẹ jẹ́ ká sapá wa kú kìtì o hmm. ká mọ̀ yìí pé àwa náà fi ṣiṣẹ́ a fi mẹ́wàá yìí ṣiṣẹ́ ah. nínú ẹ̀ bákan náà ìyẹn lójúṣe tá a ní í ṣe fún mẹ́wàá tó kù yìí ó ní pé annanabiya sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam kana yukisu alahu lissolat fi layali asiri duna gairihi minal layal anabi a máa jí àwọn ará alé rẹ̀ fún fún ìran fún ìran duna gairihi bí kìí ṣe jí àwọn ará ilé rẹ̀ fún òru nínú ọjọ́ míì anábì hmm. nìkan ni kó jí lóru jẹ́ dandan fún dandan ni fóun kó mi láìlà lọ́lọ́run sọ fóun máa kírun dandan ni fóun ọ̀rẹ́ sọ̀dí fún kó mi láìlà. ya ayyuhal muzammil قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا ọlọ́run ní máa dìde lóru ilà kọ̀lé ìlànà àṣẹni fóun níbòmíì ó sọ̀dí fún pé ó máa dìde lóru torí tí mo gbé yìí nì gbọ̀nà ẹni tí ọba mọ̀ pé omi tó ń lọ ga láyé kì í máa fi gbogbo òru ẹ bá mọ̀ pé òun ti wẹ́rù èèyàn máa ń bẹ ní single nínú ayé ọwọ́ di pé ayáde ayápò nìkan tó méjì ó di mẹ́ta ó di mẹ́rin bòmíì ah. ọmọ ti ń di òǹkà. Ah. iṣẹ́ ti di rẹpẹtẹ ọ ah, gbọ́dọ̀ máa fi gbogbo ẹ̀sùn mọ́. ọ̀sẹ̀rọ̀rí ìlàyà alì wà tí ló bèlè máa lè. afọ́gbọ́lù lórí jáàlè máa kọ́ bí lànà àárọ̀. afọ́gbọ́lù lórí jáàlè máa kọ́ bí lànà àárọ̀. ọ̀rọ̀ nìyẹn ò ìmọ̀ràn sí ní pẹ̀lú ẹ má mà bó ń lọ bí ọgá mọ́fòrò sùn mọ́tá ẹni ó kíyèsí kí ni yìí o. naam adisika abidari ni agbadisi náà wá anna nabi sallallahu alaihi lama qama bihin laylata thalathi wa isirin tó wá di pé òru bá di mẹ́tàlélógún wa khamsi wa isirin òru di twenty five wà sábùí wà ìṣirin òru di twenty seven hmm. dakara anahu da'a alahu wa nisa'ahu leilata sábùí wà ìṣirin khasa anabi a máa jí gbogbo lé pàápàá jùlọ ní twenty seven twenty seven twenty seven kámẹ́jọ lọ́wọ́ irun ah. tá a fi gbáradì fún lè látòlè kọ́tòrì ni wíwá látàlẹ́ òní inú ẹ̀ náà ni tàkírùú tàkírùú lè fòtúrì ilẹ̀ sahari nínú tánàbí máa ń lò ní system ní pé ilẹ̀ sú ọ̀fẹ́ sínú yóò kàn fi nǹkan panu. No yóò jẹ támúrù yóò mọ̀ mẹ́sì kò ní jẹ yó ẹni bá ti jẹ yó jàmá òru ti lọ nínú gbàgbàrá di ni pé a ò ní jẹ yó báǹkù anábì wa pa ìsinú pọ̀ mọ́ sáàrì sallallahu alaihi wasallama yóò lọ́rọ̀ jẹun rẹ̀ pọ̀ ní sáàrì kó lè lókun lọ́sàn ilẹ̀ tún sú àtúnlọ lára ẹjẹ́ awúsán náà bá ṣe fúyẹ látàlẹ́ kò sí mérekù ń bẹ̀ tó bá fi lè ṣe ń tó fi fúyẹ wà fúyẹ ìyá àkàkọ́ sàṣì ọ bàbá àkàkọ́ sàṣì ọ wọ́n lọ sàṣìra rẹ̀ ọjẹ́ yìí yóò bá bá òun mumi tó tẹ́rùn bá òun ọwọ́ olóhùn ò rí jíjí ó ṣe fẹ́ rí jí ò lè jí bí ọwọ́ ta báàgì kan náà ló mú 29 wíwí á من حديث عائشة رضي الله عنه وأنس أنه كان في الليالي عصري يجعل أساءه سهورا النبي أما sọ sísínú rẹ̀ lálẹ́ a máa sọ di sàárì a máa jẹ́ kéèyàn ò fúyẹ́ ẹjá sàbí ogun jama ẹjẹun kékeré Hmm. àsìkò fẹ́dá wà yìí wọ́n fi lọ fẹ́ ní ìsìn ó tó dẹ̀mí o hmm. kọlọ̀njá dẹ̀mí kọjẹ slice bread méjì kọlọ̀njá dẹ̀mí o lórí ẹ̀ àdíìsì lẹ́gẹ̀dẹ̀ lọ wá lórí ẹ̀ àmọ́ torí àsìkò la fi ń ṣe pàápàá à ń yọ à ń yọ ọkà ni tẹ́ bá ń pé àyọkà ah. nínú tí ànábì tó máa fi ń ṣe ìpalẹ̀mọ́ sallallahu alaihi wasallama fún òru yìí láti ṣe ṣe o ní wípé láti lè kí mọ́gíríbì tán hmm. a máa sanra yóò lọ bomi ara yóò lọ bomi sára. akramakumullah. ìyàgbá ayisa ó gbàdí sí wa lórí ẹ̀ wípé gbogbo mẹ́wẹ̀ wà parí hùn in kí mọ́gìbì tán báyìí ànábì ó wẹ̀. sallallahu alayhi wa sallam. yóò lọ wẹ̀ ìwẹ̀ gan ni kò sí sanra mo sọ́rí o ìwẹ̀ gangan ni àpè wá á wẹ̀ bí yàn sí máa wẹ̀ yẹn. ẹ ń bá wẹ̀ tí ó sì jẹun pọ̀ á yóò rárá gbé. nashat. ọwọ́ ni wọ́n fún wa yẹn ọwọ́ ni wọ́n fún wa yẹn nínú tí wọ́n tún ní a fi pàdé ilé láti lọ kọ́dìrì ni pé ẹgbẹ́ mọ̀ yìí pé àwọn àfa àwọn sọ̀hábà àwọn sọ̀hábà bẹ̀rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn alẹ́ ọjọ́ tá a kẹ́fí sí òun pé ó súnmọ́ kọjá láti lọ kọ́dìrì wọ́n wẹ̀ tán wọ́n wà lórí wá aṣọ tuntun wọn wọ́n á wọ̀ wọ́n wà mú lọ́fíńdà tó dáa káàsà wọ́n á fẹ́ sára wípé à ń fẹ́ lọ pàdé ọmọ ànábì ádámà à ń múra ah, àwọn fẹ́ lọ pàdé ọlọ́run yé múra wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ wípé ẹni bá ṣe báwọn tó wá gẹ́ẹ̀tì lẹ́lẹ́tìlẹ̀ kọ́ọ́dìrì yẹn pé òun ó dá mà pé á ah, mo gẹ́ẹ̀tì kìíní yìí lẹ́yìn ọdún Ramadan ara yóò dá mà pé á ìkẹ́kẹ́ sẹ́lẹ̀ sáfà yá kílò kílò kílò gẹ́ẹ̀tì gangan kílò gẹ́ẹ̀tì gan kò ní pamọ́ rárá èyí náà wò ó sọ ọgbọ́ mo lọ pàdé ọlọ́run àwọn bá wá kìlọ̀ ń bẹ̀ yẹ wípé àmọ́ o tabaníká wọṣọ dáadáa ká sì lọ́rọ́ fi ń dà dáadáa ìtala tún ṣe yẹ o ká túnú ṣe o kọ́ dáa jù lọ. túnú rẹ̀ ṣe o. mo fi ń sọ sílẹ̀ yìí ká kọ́kàn ó mọ́ jama ní ìfẹ́ kí gbogbo ẹ ti ń bẹ̀rù tébù bí ó dáhùn tí mo fẹ́ béèrè yìí ibi mo ti fẹ́ ká dáhùn tàbí lọ́hùn yẹ tàbí lókè ń bẹ̀ yẹn tàbí lẹ́gbẹ̀ẹ́ ń bí tàbí níwájú ń bí hmm kí la fi máa mọ́ ọkàn ẹnìkan náà wọ́n tó bá mọ̀ kí la fi máa mọ́ ọkàn afáwa yìí wá sí a ìyẹn ká gbà lérò kí ni pé afẹ́kọ̀ọ́kọ̀ mọ̀ pẹ́yàn yóò dáa fún amina ìmọ́lọ́nlọ́kan láìsẹ̀ bọ̀ kí ló pẹ́ tẹ́ bọ́ lónìí nù Hussein abájọ níta bí mọ́kàn jù báyẹn lọ ọkàn ń ṣe asọ́tà kò síta tábà fọ ẹbọdé òní sí ń bẹ kí la lè ń pè lẹ́bọ ẹnìkan ó dáhùn bẹ̀ yẹn ń bí kí la ń pè lẹ́bọ naam. láti ní táwọn pè lẹ́bọ ni pé téèyàn máa ronú pé ẹni yìí sẹ́ríwò sẹ́ríwò sẹ́ríwò sẹ́gbọ́n tí ó wí Naam. wọ́n ní ìtẹ́ǹpẹ̀lẹ́ bọ ni kí ọmọnìyàn máa gbé ń tó bá ṣẹlẹ̀ sí kọ́ nǹkan kan lọ́rùn láyé bóyá nǹkan rí àbí nǹkan bú kọ́mọ ní ẹ̀mí pé ọlọ́run ní sẹ́ ẹ̀bọ náà nìyẹn tó pé abálẹ́bọ ní ìṣẹ́ pé ẹni mẹ́rin pé òun ìṣẹ́bọ wíwára tó gẹ́lẹ́bọ dẹ̀ ni ọlọ́run ìṣẹ́lẹ́bọ nípa pé kò máa forí balẹ̀ fóòsà kò máa tọkulé nǹkan ó sì ń ṣẹbọ ọmọ àpò ìkankan lè jẹ́ nǹkan kan ó ṣẹlẹ́yìn ọlọ́run ẹbọ nìyẹn jẹ́ kákàrí ó má àfa àwa kọrin pé ìzálimari ulamu yalibasi ti ya bá mi náà tuka. ìzálimari ulamu yalibasi ti ya bá mi náà tuka. takọlaba òrìyàrá wàlá kàná kásíyá. takọlaba òrìyàrá wàlá kàná kásíyá. ìzálimari wù tọmọ nìyẹn bá yẹ pé lámúyá lbásítì yá bá mìíràn kọwọ́sọ̀ bẹ̀rù ọlọ́run ọwọ́ ọ̀rọ̀ lẹ́sì ọ̀rọ̀ gíní ọ̀rọ̀ gbá ọ̀rọ̀ àwo tàkàlábà rùyánà yọ́ máa lọ yọ́ máa bọ̀ lẹ́yìn tí ń wọṣọ lójú ara ẹ̀ yàrá sí rùyánà kòkòròdẹ́wà kolombo kolombo lọ́wà hmm. kásọ̀sọ̀ ọnú mọ́tò dé kó lè bá wúlọ̀ ah à ń yọ ọ́ sọ ni o torí àsìkò wa ti pẹ́ àná adẹ̀tọrọ àsìkò lọ́wọ́ yín so lónìí àní tọtọrọ mọ́ aago mẹ́rin ni tafsiri ẹ jẹ́ kí sáré fi ọ̀rọ̀ ìtìkáfù kó ńlẹ̀ níwọ̀n bá àsìkò tó kù péréte yìí náà. naam naam naam so ọ̀rọ̀ itikaf láfikún lẹ̀ itikaf náà ara ń tà ń ṣe láàrin ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn náà ni kí ló ń pè ní itikaf ìní ìkura dúró ìmọ̀lásí máa sí wo tó ní tẹ́ńkìjì máa ń bẹ̀. àmọ́ abẹ́ àkíyèsí wa fún àwọn èèyàn tí ń ṣe itikaf hmm. àmọ́ pé wọn ò kíyè sára lára pé gbogbo iṣẹ́ olóore lè súnmọ́ dá sí àwọn àfáà sọ fún wa pé ìtìkáàf kò ń ṣe ibi tí a gbé lọ sí ìtìkáàf ká sọ bẹ̀dá yé mítì ni o ò ní ṣe nǹkan kan ń bẹ̀ ju ẹnu ìrántí ọlọ́run tìláwà Quran lọ o wọ́n ń ṣe mítì ń bẹ́ o wọ́n ń tẹ fóònù ń bẹ́ o ọlọ́run ọba ilé ìjọba ọ jù wá lọ pé ọlọ́pàá ọlọ́run bẹ̀rẹ̀ tí wọ́n ń fóònù ló kó o ṣe wọn tó o bá lè ṣe itikaf wákàtí kan wà wákàtí kan péré ló fi ṣe wákàtí méjì wà odidi ọjọ́ wà ètò fi lọ jẹ́ pé ẹmọ̀nà ti káàfù láti jọ ka ayọ̀rọ̀ àwẹ́ di ogún tó ní múládà kankan bọ̀ imbrausi imbrausi ń bẹ̀ ìbá ọdálejò lóhùn gbogbo tuntun ẹ̀rọ tí ó ń ròyìn ìfowópamọ́ ń bẹ̀ ọgbẹ̀nu tán àsìkò tí wọ́n fẹ́ gbéjọba fún ara wọn ọmọ ń bẹ̀ ìtìkáàfù kọ́ yẹ o ìwò láì ìtìkáàfù kọ́ yẹ o a jara pọ̀ nbí gbogbo yẹn ìbẹ́nu àdìsọ yìí pé anabi máa dá ẹni ní sallallahu alaihi wasallam máa dá ẹni ní wọ́n túnmọ̀ ẹ̀fọ́ àrígbó yẹn ni pé ẹnìkan kò ní wà pẹ̀lẹ́gbẹ̀ẹ́ rárá ìtìkáàfù ni pé ìwọ nìkan lọ dà wà mọ bọ́lọ̀ bá rẹ sọ̀rọ̀ kìrìkẹ́ máa pé mi tì ní àwa jọmọ́ ti káfù yìí ó yá fi lélẹ̀ ká mara wa kápá fóònù ara wa ó ti dẹgbẹ́ o òsù ti dá sí i. àwọn èèyàn kan lọ ti ká pé alọ́pàdé àwọn ọ̀rẹ́ wọ́n lè lọ ti ká wí pé mọ́sáàsì báyìí wọ́n máa jẹun ìfitaru ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ àti sàárì sàárì àwọn ń òfin ti dá sí o ìtìkáàfù kọ́ yẹ o abábẹ́ ṣe ìtìkáàfù kódà bá lè ṣe ọjọ́ tó gùn pàṣẹ wọn náà kó lè net ìtòjọ́ ọlọ́run ọlọ́run ṣe rọrùn fún wa alẹ́ òní ló bẹ̀rẹ̀ àtàfẹ́ lọ sí ìtìkáàfù ọlọ́run ṣe rọrùn fún wa apàdé láyọ̀ ọmọ ti dìde dákòtò ọlọ́run mo fẹ́ ṣàdúrà fún yín wọ́n ní ká ṣe sùúrù díẹ̀ torí ọlọ́run kẹ́yìn kan tó dé mo ti ṣàdúà bàbá ní kẹ́yìn kan tó dé làwọn ti ṣe àdúà tó pọ̀ mo tún wá ń tẹ bá tún dé tán màá tún ṣe àwọn níta ń bá dé àwọn ó tún ṣe gbogbo ẹ̀yin jẹ̀mọ́ láàyè ìtẹ́ ń ṣe ribiribi fún ọlọ́run láàyè bá ń sáré sọ lóore sọmọ yín láàfa wọlé àtúbí ọlọ́run wọlé àkúnfẹ́ àkún àwọn ìkéde kan bẹ̀ tá a fẹ́ kéde ṣùgbọ́n pápọ́jọ́ ti lọ àásọdọ̀la àfẹ́kọ́ kọjá àsìkò ìwọ̀n tó yẹ pépé ọlọ́foríjì wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa